إن الحمد لله نحمده ونستعينه ونستكثره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أدبكم الله الله سبحانه وتعالى ترى صلاة ثم نبي محمد صلى الله عليه وسلم tí wọ́n bẹ pẹ̀lú àwọn sọ̀hábà ń ọlọ́run àwọn ará ló ń ṣe ọlọ́run wọn bá kó bẹ pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wá ọlájẹ́ a máa tẹ̀síwájú lórí ẹgbẹ́yẹ̀wò sórọ́tù sórọ́tù látòrí 160. Quran chapter 26, verse 160. أعوذ بالله من الشيطان الرجيم كذبت قوم لوط للمرسلين إذ قال لهم أخوهم قل ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين أتأتون الذكران من العالمين وتذرون ما خلق لكم ربكم من أزواجكم بل أنتم قوم عادون قالوا لئن لم تنتهي يا موت لتكونن من المخرجين قال إني لأملكم من القانين رب نجني وأهلي مما يعملون فنجيناه وأهله أجمعين إلا عجوزا في الغابرين ثم دمرنا الآخرين وأمطرنا عليهم مطرا فساء مصر المنذرين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم الله الله سبحانه وتعالى ní ìtẹ̀síwájú lórí ọ̀rọ̀ ọlọ́run ọba nínú tí wọ́n tó ṣe ọ̀rọ̀ níbi tí ọlọ́run bá ti mú ìran tí wọ́n bá àwọn ọmọ ènìyàn àwọn tá a ṣẹ́kù lórílẹ̀ lórí ìgbésí ayé àwọn àwọn ẹ̀dá tí wọ́n ti lọ. ní tó fa ìkọjá ara wọn àti bóòlù ọlọ́wọ́n bá ti bí ànábì sí dìde sí wọn kí ni èrè àtúntàn fún àwọn tí wọ́n jẹ́ pé àwọn ànábì ọlọ́run kí sì ni èrè àti àtúntàn àwọn tí wọ́n yẹ pátá àwọn ànábì ọlọ́run. ànábì wa fọ́ọ̀lẹ̀ alayhi salatu wa salam òun la ka ìtàn wọn ọlọ́run fi ọ̀rọ̀ wọn ló fi bá wa sọ̀rọ̀ lẹ́yìn wọn gba yìí ọlọ́run wọn tẹ̀síwájú fún wa nípa ìtàn ànábì wa lóòtù alayhi salatu wa salam. wa lóòtù. عليه الصلاة والسلام. salam الله jẹ́ ọmọ fún ẹ̀gbọ́n àbí àbúrò fún anábì wa Ibrahim alayhi salatu wa salam. ọlọ́run ti gbé náà dìde gẹ́gẹ́ bí òjíṣẹ́ gẹ́gẹ́ bí ànábì rẹ̀ sí àwọn ìjọ tòun náà àwọn ẹni èèyàn àwọn èèyàn tó ń bẹ ní agbègbè rẹ̀ ọlọ́run bá gbé ànábì wa lótú àdóbi sára tó lọ sẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ànábì rẹ̀ kó máa tọ̀lọ̀ fún wọn. àwọn èèyàn wọ̀nyí ìkọjá àlà òun náà ni wọ́n kú sí. alákọ̀ọ́kọ́ òun ni ìṣe àìnígbàgbọ́ sí ọlọ́run ìgbà nǹkan mí ìgbọ́n lẹ́yìn ọlọ́run ìmọ̀ dájú ìjọsìn wọn kan nǹkan mí lẹ́yìn ọlọ́run nínú àwọn ẹ̀rọ oníṣẹ̀ṣẹ̀ náà làwọn náà. àmọ́ nínú tí àwọn tó fi ní ìkọjá àlà lẹ́yìn tí ó sí nínú àwọn èèyàn láti ìgbà tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó fi dá ọmọ nìyẹn kò sí ọmọnìyàn kan tó ronú bẹ́ẹ̀ rí tó kọjá àlà pẹ̀lú etí àwọn ìjọ dúkì ti kọjá àlà ìṣẹ̀lẹ̀ rí kò sí nínú ìtàn kí ni nǹkan náà òun náà ni kí ọkùnrin kó máa bọ́kùnrin láṣepọ̀ kódà àwọn obìnrin bára wọn láṣepọ̀ ní àsìkò olóṣù àmọ́ àwọn ọkùnrin wọ́n gbajúgbajà ó sì di aládàlú ó sì di àṣàlú kọkùnrin wọn fẹ́ obìnrin kọkùnrin wọn rí tó wù lára obìnrin àmọ́ ọkùnrin ẹgbẹ́ rẹ̀ ni ó máa lé káàkiri lóhùn ba lásopọ̀ èsì kan ò gbọ́ ilé yìí rí bẹ́ẹ̀ náà ni kò sí àwùjọ kan tó wúlú wà bẹ́ẹ̀ rí síwájú kí àwọn ọ̀jọ́ yéésù kí wọ́n tó gbé e kalẹ̀. jama eléyìí ló fà á tọ́lá tí wọ́n gbé kan nínú wọn dìde ẹ̀jẹ̀ wọn ní ọmọ ìyá wọn nínú ìlú nínú ọ̀ràn ọ̀gbìn náà dùn. كذبت قوم لوط المرسلين ولم يري جلوط àwọn náà pe àwọn òjíṣẹ́ òun ọlọ́mọ ọba wọn tò wọn nírọ́ sọ fún wa pé ìjìyà tọ́lọ́wọ́n bá fi jẹ wọ́n látara ìgbìlò gbólóhùn tí wọ́n fi gbogbo àwọn ànábì gbogbo àwọn òjíṣẹ́ wọn pè wọ́n nírọ́ kì í ṣe gbogbo àwọn ànábì òjíṣẹ́ ọlọ́wọ́n bá rántí wọn lóòtù nìkan lọ́lọ́run rántí wọn àwọn ẹgbẹ́ bíi tó rinlẹ̀ nínú ẹ̀kọ́ àti nínú òfin lọ́dọ̀ ọlọ́run òun náà ni pẹ́nikẹ́ni tó bá fi lè pé ànábì ọlọ́run ọba nǹkan lónírọ́ tí ò ní gbàgbọ́ sí tí ò ní gẹ́gẹ́ bí ànábì ọlọ́run ìjìyà tí ń bẹ fún un ìdájọ́ tí ó mọ ọbẹ̀ lórí ẹ̀ òun náà ni gbogbo àwọn ànábì ọlọ́run pátá láyé sáyà fi ìfún pátá ló ti pè ní rọrùn ìtakò ànábì kan ìtakò gbogbo àwọn ànábì yìí ìpè kan nínú wọn lómírọ lẹ́yìn tí ò lámà náà lẹ́yìn tí ìkànnàgbé Ọlọ́run fún gbogbo àwọn ànábì Ọlọ́run yòókù láti fi wà bẹ́ẹ̀ láti fi bá lọ. كذبت قوم لوط المرسلين الله يريد لوط wọ́n pe àwọn ànábì ọlọ́run ọba wọ́n pè wọ́n nírọ́. ìkọ́lẹ́lá hùn àfúnhùn ló ń ara tẹ̀tẹ̀ kún. ọlọ́run ní nígbà tí ọmọ ìyá wọn èèyàn kan nínú ọ̀ràn wọn tá a gbé dìde sí wọn láti máa ṣèkìlọ̀ kó máa pè wọ́n lọ síbi ìjọsìn ọlọ́run ọba lọ́kan ṣoṣo kó máa lé wọn sá kúrò níbi ìwà ìkẹ́ ìwà ìbàjẹ́ tí wọ́n kó sí tí ò sí nínú tàn rí. ìdíkọ́ra láhùn àfúhùn lóòtù ọlọ́run nígbà táwọn ẹbí lóòtù ń sọ fún wọn aláàtẹ̀tẹ̀ kúùlù ẹ̀yin ìjọ mi lọ́kùnrin lóbìnrin ní aláàtẹ̀tẹ̀ kúùlù ẹ bẹ̀rù ọlọ́run ẹ páyọ̀ ọlọ́run ẹ jìnnà sí tọ́lọ́wọ́n bò fẹ́ ọ̀ràn yẹn ni fún yín àti ọlọ́run tẹ́ ẹ mú ṣe tó lè bíyà fún yín lọ́dọ̀ ọlọ́run ẹ jìnnà sí. aláàtẹ̀tẹ̀kú tí a bá wò á rí gbogbo àwọn ànábì ọlọ́run ni wọ́n fi tí wọ́n pè ní atakuwa takuwa takuwọlọ́ gbólóhùn ni gbogbo pátá wà sí yàrá lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run wàsíyà ńlá ni ìyẹn ni gbólóhùn àkọ́kọ́ táwọn ànábì ọlọ́run mọ́ kọ́kọ́ wí wàsíyà ńlá ìkìlọ̀ àkọ́kọ́ táwọn ànábì ọlọ́run mọ́ fi lọ́lẹ̀ òun náà ni takuwọ̀lọ́ takuwọ̀lọ́ àtàkùwà torí ẹni al-Qur'an al-Karim ẹ̀rí tọ́lọ́run òun náà ni tọ́lọ́run tó wá sí pàápàá táà fi ń jọ́sìn fọ́lọ́run takuwọ̀lọ́ náà torí ẹ̀ ìpínlẹ̀ dáwà àwọn ànábì ọlọ́run kò náà ní ilé ó láwọn ànábì ọlọ́run ti náà fi ń rí àwọn ìjọ wọn ala tẹ̀sẹ̀kúrù kí ló ṣe yín tẹ́ẹ̀lẹ̀ páyọ̀ ọlọ́run tẹ́ẹ̀lẹ̀ ìbẹ̀rù ọlọ́run kí ló ṣe yín tẹ́ẹ̀lẹ̀ ìjìnlẹ̀ fi dọ́là tó ṣe léwọ̀ fún yín ṣe lọ́rùn lórí kí ló eléyìí ni àwọn ànábì ọlọ́run pè wọ́n sí ẹ̀tọ́ tí ń bẹ láàrin wọn sọ́lọ́run tó dá wọn tí ń bẹ láàrin gbogbo ẹ̀dá àti olúwa wa tó dá wa òun náà nìyẹn sákòwọ̀lọ́ gàgá tó ń bẹ láàrin wọn sọ́lọ́run mi àìsí fàáyà bá ti fàáyà òun yóò rí bí إني لكم رسول أمين anábì lóṣù alẹ́ ìsàlátì wọ̀sálàm ó ń sọ fún wọn wípé èmi èmi lútù rọ̀ṣúlù amin mo jẹ́ òṣìṣẹ́ olùfọkàntàn fún yín olùgbáralé olùgbẹ́kẹ̀lé ni mo jẹ́ sí i eléyìí ni gègé tó ń bẹ láàrin wa sáwọn ànábì ọlọ́run láàrin wa sáwọn ànábì ọlọ́run àìpáyà àwọn ànábì ọlọ́run ọlọ́run nìkan là á máa fáyà tákùwà lọ́wọ́ là á máa rí àárín tákùwà rọ̀ṣúlò ẹ̀há tákùwà lọ́wọ́ láàrin wa sọ́lọ́run tákùwà lọ́wọ́ láàrin wa táwọn òjíṣẹ́ ọlọ́run àmánà àmánà ìyẹn ni wípé ká tẹ̀lé wọn ká gbọ́rọ̀ sí wọn lẹ́nu ká rí wọn lólódodo nígbà bá mú wá fún wọn látọ̀dọ̀ ọlọ́run òdodo ni níta bá sì lé wa sáà tọ́lọ́ wọn wọn ò fẹ́ tí wọ́n sọ fún wa òdodo ní káwa náà jìnà sí. tó àmánà láti bá wọn ànábì ọlọ́run wọn bá lò taqwallah òun láti bọ́ ọlọ́run Allah subhanahu wa ta'ala lò. àríkè méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni kó jẹ́ ìdásí pé bí kò ṣe kò lè síkejì tá a bá fi àmánà báwọn ànábì ọlọ́run bá lò tá lè rí taqwallah bẹ́ẹ̀ ni a lè payọ̀ ọlọ́run bó ló ṣe payọ̀ ọlọ́run kí náà ń pè nípa ẹ̀yà gangan tákùwọ̀ ọlọ́run gangan kí náà ń pè bẹ́ẹ̀ àti káàkọ́ dáwọn ànábì ọlọ́run lẹ́ni àmánà lẹ́ni ìfọkàntán lẹ́ni òdodo kárí ọ̀rọ̀ ẹgbẹ́ bí ọmọ lẹ́yìn wọn bí tọ́mọ́ wá wí fún wa tí wọ́n kà fún wa bí tí wọ́n ń lò wá sí tó ń lọ ìyẹn ló ń gbé tákùwọ̀ ọlọ́run fún wa àmọ́ kára nígbà àwọn ànábì ọlọ́run ọba gbọ́ a sì fẹ́ páyọ̀ ọlọ́run rárá orí ìmọ̀lẹ́ nù. wàtàkùn mọ́ra wọn àfihàn ànábì ọlọ́run alẹ́ ìsàlátù wàsálẹ̀ ó wá kó méjèèjì papọ̀ wàtàkùn lọ́ ẹ páyọ̀ ọlọ́run ẹ páyọ̀ ọlọ́ wà fi wúni ẹ tẹ̀lé mi ìgbésẹ̀ ọlọ́run ọba náà fi rí ìtumọ̀ rẹ̀. ọ̀rọ̀ mi ìṣe mi àṣẹ mi ẹgbà èèwọ̀ mi ìdí mi bá pọ̀ fún yín sí sọ pé èèyàn tẹ̀lé èèyàn jàmá ìtumọ̀ ẹ̀ ní ká gba ń tẹ́lẹ̀ yẹn sọ fún wa ká gbà á ló máa ń ní àdúlẹ̀ àdúlẹ̀ tó bá ní àdìmú àdìmú pàápàá ọ̀hánìyẹ pàápàá tọ́ra òun náà nìyẹn. wà á fi ìwú ni ẹ tẹ̀lé mi. wàmà asàlùkùn àlẹ́yìn ní ájẹ́rù anábì rẹ̀ ti sọ fún wọn gẹ́gẹ́ bí àwọn anábì tó wá síwájú náà tí wọ́n ti fáwọn ọ̀dọ́ wọn. onípe ní wọ́n sábà wọn wá ní òrí àwọn èèyàn òun náà nígbà tẹ́ ẹ bá ń pè wọ́n lọ síbi ìfi ẹ̀ṣẹ̀ lẹ̀ wọ́n mọ̀ rò bóyá àìrí jẹ àìrí mu ló tún yín débẹ̀ ni wọ́n mọ̀ rò bóyá òṣì tàlàkà wá sí lọ lára yín ló tún yín débi pẹ́tọ̀ ẹ̀yin náà wá gbọ́n wá sí wọ́n mọ̀ rò bóyá ẹ ti rọrọ ayé kí n pẹ́ẹ́ lè lówó lẹ́yìn náà bá gbégbá dá wá ìtumọ̀ ń bẹ nírò yí àwọn èèyàn tí èèyàn bá ń bá sọ̀rọ̀ ọlọ́run bá nìyẹn gbogbo kí lè lè tó fẹ́ gbà lọ́wọ́ wa ní kí ló ní ìdí gan-an tó fi ń pariwo káàkiri bẹ́ẹ̀ tí làwọn àmọ́bẹ́ ọlọ́mọ fi rin lẹ̀ bàbá alùpùpù àléyìn ní àjẹr eléyìí tí mo sọ fún yín yìí èmi ò fi béèrè kankan lọ́dọ̀ yìí mi ò fi béèrè kankan pípẹ́ fún mi kẹsàn án lẹ́sàn lówó ni láṣọ ni ní dúkìá ni nípò ni rárá mi ìbéèrè lọ́dọ̀ yìí èmi àjẹrẹ ilẹ̀ alárọ́bí alámì ọlọ́run tó san tó gbé mi dìde náà ni ó san mí lẹ́sàn. eléyìí ni gbòǹgbò dáwà àwọn ànábì ọlọ́run jàmá mùsùlùmí nǹkan mẹ́ta ìrìn alákọ̀ọ́kọ́ àdá àwọn tó ilé ẹja tó wọlọ ìpèpè lọ sí ìpáyọ ọlọ́run ìyẹn ní ìdí ń bẹ láàrin ẹ̀dá tó ọlọ́run ọba ọba bẹ́ẹ̀dá ẹlẹ́ẹ̀kejì òun náà ni àmọ́ náà sáfi bá wọn ànábì lò ẹlẹ́ẹ̀kẹta àwọn ànábì ọlọ́run àbí àwọn òjíṣẹ́ ọlọ́run wọn ò gbọ́dọ̀ máa pèèyàn síbi páyọ̀ ọlọ́run látara ìrí èrè ayé ìrí àǹfààní ayé látara ìmọ̀ retí kankan lọ́dọ̀ àwọn èèyàn tí wọ́n ń pè. tòléyìí ni ò ní mú wọn láti máa fi kún ọ̀rọ̀ ọlọ́run àbí láti yọ kúrò tàbáníkà tòléyìí tọ́nà ní orí ìdìbánilé yìí àwọn ni ò ní ràn mí lọ́wọ́ wọn ní fún mi lówó wọn ní fún mi lọ́wọ́ wọn ní kọ́lé fún mi. a ah, eléyìí tó lọ ní kí n wí kí n pa mọ́tìmọ́tì wì kí n bá wọ́n yéé tì ó lè fà kí n má ní lọ́wọ́ ẹ̀hẹ́ àwọn àtàbí ọlọ́run ní ìgbésẹ̀ lẹ́yìn fún wọn. so eléyìí ti lè ẹ kó jẹ́ gbogbo ìpínlẹ̀ gbogbo gbogbo ẹnikẹ́ni tí ó bá ti dá wà ìpínlẹ̀ rẹ̀ nìyẹn kí ló fẹ́ pa àwọn èèyàn sí takuwọ̀ lọ àmọ́ wọn náà jẹ́ àmánà jẹ́ àmánà jẹ́ kí n tó ń kà n tó mọ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run nínú mímọ̀ n tó ń kà nínú bó o ṣe ń kà bó o ṣe mọ̀ bẹ́ẹ̀ náà ni o ṣe gbé e kalẹ̀ fáwọn ènìyàn gbà tó ti yẹn jẹ kan lọ́dọ̀ wọn a mọ̀ táǹkà a sì mọ yọ a mọ̀ kálíbà lè tẹ́ àwọn èèyàn tá à ń bá gbogbo ẹ̀ bá ti bàjẹ́ nù torí ẹ̀ ọ̀wá tó já àfà ìpínlẹ̀ rẹ kò gbọ́dọ̀ ju mẹ́ta náà lọ bó ló ti pẹ̀lẹ́ láàfà tó ní ní àmà náà bó ló ti mọ báwọn èèyàn sọ̀rọ̀ tá à ní ní àmà náà bẹ́ẹ̀ ni tá à ní ní àmà náà bó láti mọ báwọn èèyàn sọ̀rọ̀ láti káwọn ọmọ gbọ̀rọ̀ wa a sì fi àmà náà bá wọn lò a fi àmà náà bá ń tọ́lọ́ ń fi rán wa àbí ń fi indi ìmọ̀tá mọ̀ àfibàlò ọ̀tọ̀ ní tọ́lọ́run sọ ọ̀tọ̀ ní tàǹsọ̀ ọ̀tọ̀ ní tọ́lọ́run wí ọ̀tọ̀ ní táwa náà wí àtàmọ́ náà ni. àmì yòó ní máa ṣe báwọn bí bá ṣe pé ó retí ẹ̀sán kan lọ́dọ̀ àwọn ènìyàn bóyá owó bóyá egungun ayé bóyá kí wọ́n kọ́lé fún un bóyá kí wọ́n rán lọ sí àjù bóyá bóyá bóyá bóyá bóyá àfáànù sì ni yóò jẹ lámọ́lẹ̀ nípọn yóò lámọ́lẹ̀ ni ẹwà wá o àwọn àfáàtì tí wọn mú nǹkan lé o mú nǹkan lé o ìyá fún wa àrí rí nígbà tí wọn sọ pé ni orí àmọ́ tí ó wí fún nìyẹn kó lè bàa lè rí tó gbà lọ́wọ́ rẹ̀ bákan náà gbogbo àwa mùsùlùmí kódà àtàwọn tá a ti ń ṣàfà nítorí òfin ṣe ìsìláàmù tó ti jẹ́ pé ìpèpè ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam èèyàn ájèrè màmá kálukú àléyé èèyàn ájèrè èèyàn ájèrè èèyàn ájèrè yà ilá alárò bẹ̀rẹ̀ rẹ̀ mi torí ọlọ́run ní ojúṣe ìsìláàmù bẹ́ẹ̀ ni àìsí ìsìláàmù nítorí nítorí àìrí islam torí bẹ̀kan torí ọlọ́run kò ní ojú ṣe má ṣe nítorí pé bàbá rẹ jẹ́ mùsùlùmí àbíyá rẹ jẹ́ mùsùlùmí má ṣe nítorí pé ìlú yìí ìlú islam ni ìdílé yìí ìdílé islam ni rárá má ṣe islam nítorí kó lè ba lè rípò kó lè ba lè lówó kó lè ba lè jẹ́ ẹni yìí rárá má ṣe islam nítorí ìsọlẹ́nu tó bá ti islam rẹ lórí sọ lẹ́nu jama lọ wo dáadáa o ò ní fi àmánà àmánà o ò ní fi bá ibi tó ń bá ń gbọ́ níwá sí o ò ní fi bá a lò torí pé tó ń torí ẹ̀sìn islam yẹn ni ó tóbi lẹ́nu rẹ̀ yẹn ni ó mú ọ kó o máa ṣẹ̀ṣà èyí tó lò èyí tó rí lò èyí tó bá ti tẹ̀lé fẹ́ẹ́nu rẹ ló lò èyí tó bá ti tẹ̀lé ò nílò ìwà arákùnrin kan ọmọ kékeré báyìí náà pè ní málìkì ni olórí ti wọbẹ abẹ ibi agbèsè tààtì àbí ọdún tààtì tó lọ lé kéwù ó sì parí lé kéwù ó gbọ́dọ̀ ló bá wa jẹmọ ọsàkó òru kan tó bá lóun ti islam mọ wáyé islam mọ rìn nítorí wáyé láàyò tó yàn láàyò òun náà ni mọ ìmọ̀ parọ́ mọ́ islam ìmọ̀ gbógun islam ìmọ̀ sọ̀rọ̀ tí ó sì ní alukur'ani ìmọ̀ yẹ̀yẹ́ alukur'ani ìmọ̀ yẹ̀yẹ́ anabi sallallahu alayhi wa sallam ìmọ̀ parọ́ mọ́ àwọn mùsùlùmí ìmọ̀ dorú alukur'ani ìmọ̀ dagun bẹ́ẹ̀ kọ́ mọ́ra wọn nítorí aláyọ̀ nìyẹn tó ń ṣe nìyẹn ok nínú àwọn àlàyé ọ̀rọ̀ rẹ̀ torí àwọn yẹn máa ń sọ fún un pé kí ló mú ẹ islam lẹ̀ bí ìbá ti ní pé ayé òun ló lé àǹfààní owó ló mú ẹsẹ̀ ìsìláàmù lẹ̀ àbáwọn èèyàn kan ń bẹ lábẹ́ rẹ tí wọ́n ń kówó fún ọ. sọ nínú àlàyé ọ̀rọ̀ sọ́run náà wájà lè ṣe ó ní wọ́n ti máa ń sọ̀rọ̀ ìtìpẹ́tìpẹ́ àmọ́ léèmí lòun ó sọ èsì ọ̀rọ̀ lé lórí. ó ní bẹ́ẹ̀ ni ní tó ń mú òun gangan tó ń fi ìsìláàmù mọ́ ó lóun fẹ́ dúró sí ó là mọ́lẹ̀ pọ́n òun fẹ́ dolóṣù ni òun fẹ́ òun fẹ́ òun fẹ́ lówó ọmọ asálùkùn àléhìn mi ni ajẹl ọmọ anábì ọlọ́run wọ́n ti yẹn náà fún wa kò sánàbì ọlọ́run kan tí wọ́n ń pè àwọn èèyàn sínú ìsìláàmù torí kó lè bá a lè lówó bóun ló ti máa wá sí ìsìláàmù kó lè bá a lè lówó kò jọra wọn jọra wọn tó òun tiẹ̀ òun ti làámọ́lẹ̀ pé tó mú òun tóun fi ìsìlámù lẹ̀ ó lóun fi rúbọ òsì ni òun fi ṣe òun fi ṣe oògùn òsì ni tó òun ò fẹ́ yọ lòsì òun fẹ́ lówó ẹ dákun bí yẹn bá gbé lórí pípé náà nìyí tí gbogbo àwọn tí ò ṣe ìsìlámù náà ni wọ́n ń lówó ni gbogbo wọn náà ni tabako lẹ̀ ẹni tó lówó jù láfíríkà mùsùlùmí ni ọ̀rọ̀ pé èèyàn lówó èèyàn lówó ẹni bá wu ọlọ́run ọlọ́run mọ́ ló mọ́ ń kẹ́ pẹ̀lú rẹ̀ ẹni bá sì wu ọlọ́run ọlọ́run lè mọ́ fún kì í fi ọ̀rọ̀ ẹ̀sìn bó ti ẹ̀dá ti pé sọ bíyàn bá jẹ́ mùsùlùmí lódodo lódodo àwọn ọ̀nà àti rí owó àti rí ọrọ̀ àti rí ìfọkànbalẹ̀ ìsìláàmù ó pè é sí i àmọ́ kíyàn jó lówó pàápàá olówó gangan kó jọ lọ́rọ̀ ẹni bá wu ọlọ́run ní máa ṣe fún bẹ́ẹ̀ ni a máa ṣe fún mùsùlùmí tó bá fi wu ọlọ́run ó lè mọ́ ṣe fún mùsùlùmí kọ́lọ́run ṣe fún aborí mọ̀pẹ́ tó bá fi wu ọlọ́run náà ọlọ́run lè tó náà tálíkà tí ó tálíkà hánà pẹ́ẹ́pẹ́tọ̀ ẹni tó ti ẹ̀ ní kò sọ́dọ̀ rárá lọ́wọ́ ó ṣe fún gbogbo eléyìí náà lóníkàlùkù wá sí ilé tó wọ́n tó jẹ́ mùsùlùmí má ṣe ìsìláàmù bá mi ṣe mò ń ṣe má mi ṣe mò ń ṣe ìdílé wa ṣe mò ń ṣe rárá má ṣe ìsìláàmù tí n bá ṣe ìsọlẹ́nu wà bá mi má ṣe ṣe ìsìláàmù torí wípé o mọ sáǹpì nípa ayọ̀ ọlọ́run o mọ òfin ọ̀hún ṣe ìsìláàmù láti lè rí ọdún ọlọ́run o ti tán náà lójú ìsìláàmù nìyí jẹ̀mọ́ tó yìnbá láti ní eléyìí tó bá rúre kò ní sọ̀rọ̀ o tó bá rúre kò ní sọ̀rọ̀ tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú ìsìláàmù tó tó kúrò láyé yóò ìsìláàmù lẹ̀ o lẹ́sìn mọ́ rẹ lómi nígbà tí gbogbo bá dàrú bẹ́ẹ̀ wọ́n wó ṣọ́ọ̀bù ẹ̀ lẹ́kọ̀ọ́ àbáwọn passport wọ́n kó gbá rẹ̀ wọ́n kọjá rẹ̀ lọ akàn yìí bírí náà ni ayé bírí omi lè dá kíní kan kalẹ̀ láti máa rówó ó lè pèrè ẹ̀ pásítọ̀ ó lè pèrè ẹ̀ ní oníṣẹ̀ṣe ní oṣù kíláàsì náà nínú kan gbogbo ẹ̀ ọ̀nà àti báwo èèyàn lójú òun náà ni ọ̀nà àti tí orúkọ ọlọ́run jẹun kódà ìrèlè ìgbà títí iṣẹ́ àfa mùsùlùmí ni ọ́ agbọ́wọ́ àti ni ọ́ ìmọ̀ǹgbà tí wọ́n gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀ àbí wọ́n sáàkì rẹ̀ níbi iṣẹ́ àbí wọ́n wó ṣọ́ọ̀bù rẹ̀ wọ́n náà bá sọ lẹ́ẹ̀dá fáwọn fún gan ó ń lọ bí òde ikú mọ́ ó ń lọ gbogbo ẹ̀ kò sì ní àtàlá tó kíní kan lè kí ló sì kó kí ló kàn jọba nàìjíríà tó bá ti dórúkọ àtàlá tó sáà rẹ́jísà rẹ̀ wọ́n náà di kíní kan kíní kan kíní àtàlá tó international ó lọ náà ó sì ra síkà mo tẹ̀sàlá tó sunday sunday àtàlátù monday monday àtàlátù thursday thursday wọn náà lọ náà ó dìgbà wọn náà di kówó náà lówó ní tó ń ṣẹlẹ̀ láwùjọ lílé yìí tó tó sì di òní wípé àfi àníyàn ìpáyọ ọlọ́run ìbẹ̀rù ọlọ́run àfi tẹ́jú ìsìláàmù sáǹsì torí ẹ̀ oníkàlùkù wọn ká tán ní ọwọ́ ṣe ká tún ṣe Kama má fẹ̀sìn ọlọ́run ọba jẹun àwọn ànábì ò fẹ̀sìn ọlọ́run ọba jẹun kama má torí tí ń bẹ lọ́wọ́ àwọn èèyàn ká má torí ẹ̀ sọpá afẹ́ páyọ̀ ọlọ́run àbá afẹ́ bẹ̀rù ọlọ́run hmm. à ń páyọ̀ ọlọ́run à ń bẹ̀rù ọlọ́run torí wípé ọlọ́run ní ká páyọ̀ òun ká fi bẹ̀rù òun òun àfi eléyìí ni tọ́ ọlọ́run bá wà rọ ní lọ́rọ̀ alihamdulilah gbọ́dọ̀ báyìí tí dé alihamdulilah àtúnṣe sùúrù náà ni àmọ́ eléyìí gbọ́dọ̀ mọ jẹ́ ìpìlẹ̀ wa tó bá jẹ́ ìpìlẹ̀ yẹn jẹ̀mọ́ àdánwò ní ti sá àdánwò àánú ti mọ kúrò mi kan bọ́ síbòmí. وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين عن أبي لوط عليه الصلاة والسلام ó ìbéèrè kankan lọ́wọ́ ẹ̀rá mi ló ń jẹ ni lásán ni lówó ni nípò ni rárá ní ìbéèrè kankan lọ́dọ̀ yín èrè díẹ̀ ní ẹ̀san mi ọ̀dọ̀ yín kọ́ ọ̀dọ̀ ọlọ́run tó rán mi ni ọ̀dọ̀ ọlọ́run tó rán mi ni ó sàn mí lẹ́sàn jẹ̀mọ́ ìpìlẹ̀ tó tóbi tíyẹn máa ń ní lórí ọkàn òun náà nìyẹn ká sì gbìyànjú ká gbin ìpìlẹ̀ yìí ká gbìn sórí ọkàn àwọn ọmọ wa èmi bàbá rẹ tí mo jẹ́ mùsùlùmí àtìyá rẹ tó náà jẹ́ mùsùlùmí kì í ṣe torí owó o kì í ṣe torí owó o torí gbajúmọ̀ kọ́ o torí pé ń tọ́nà ń fẹ́ gbogbo ẹ̀dá kó jẹ́ nìyẹn. ẹni à ah, wọ́n mọ̀ gbàgbọ́ ìgbà ìdí sí Islam ní ìsìn náà ló jẹ́ lówó máa tó ń jọba fún ọmọ rẹ pé ìsìláàmù òbí olówó ìsìláàmù òbí olówó ọba lọ́mọ rẹ oṣù ìsìláàmù mọ́ lóyún níbi ìsìláàmù mọ́ tí ọmọ rẹ mọ́ lówó náà tí wọ́n ṣe lówó náà ìsìláàmù ṣùgbọ́n ní máa ń fún yàn lówó ọlọ́run ló máa ń rọ ní lọ́rọ̀ bí kékeré ò ṣe lè rọ ní lọ́rọ̀ ìtakùtọ̀ ọlọ́run ìṣe àìnígbàgbọ́ sọ́lọ́run kò àwọn tó yẹ ṣe mùsùlùmí kí ni tán fi ju mùsùlùmí lọ lọ́rọ̀ kí ni bó sì ti ń bẹ nínú islam ló ti ń bẹ lára tiwọn náà ẹ bó ṣe ń bẹ náà nù ṣùgbọ́n túmọ̀ sí pé ọ̀rọ̀ ìsìláàmù ọ̀rọ̀ ìgbàfàfọ́ lọ́hùn òun ni kì í ṣe ọ̀rọ̀ kálíbà lè rí àǹfààní ẹyìn kálíbà lè bímọ kálíbà lè lọ́kọ kálíbà lè láya kálíbà lè lówó òun kọ́ òun kọ́ wọ́n tá níyàn rẹ bá jẹ́ bẹ́ẹ̀ ó sì ju onú ìsìlámù ó ní kọ́ ní ìsìlámù wà bẹ́ẹ̀ ni wọ́n sì ìsìlámù kó lè ba lè ṣe sí ni yorùbá ti máa ń pọ̀ owó òfin kan wá ní ilẹ̀ yorùbá náà ti máa ń fi léyìn bíyàn bá ti sàǹgbó títí títí tí ò bá gbé yóò bọ́ sí di ọya mẹ́lẹ́yìn náà bá gbé yóò bọ́ sí di ogun náà fi máa ń ní òòṣà bó o lè gbè mí o lè gbè mí tí mo gbé wá ó fún mi à ó tún wá lékún fún mi wọn á ló ṣàkóso lè gbè mí ìwúlẹ̀ òye bá mi. ọ̀rọ̀kọ̀rọ̀ nìyẹn kì í ṣe ọ̀rẹ́ tó yẹ kó mọ́jọ́ ìjọ mùsùlùmí mùsùlùmí akílé ìbá ìsìláàmù lò bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí ìsìláàmù ò ní gbé àmọ́ ìsìláàmù sọ fún ẹ pé tó bá ti ìsìláàmù ó lówó ó bímọ ó kọ́lé ó ralẹ̀ rárá kì í ṣe ẹ̀sìn mọ̀náfìkì ẹ̀sìn ìgbàpàpọ̀ lọ́hùn lọ́kàn ṣoṣo òun náà rí. ànàbíwá lóòtú alayhi salatu wa salam ni wọ́n sọ fún àwọn ìjọ rẹ̀ pé àti àtúnà tòkùrá nàbẹ́lẹ̀ alámì ẹ̀yìn ìjọ mi kí ló mú yín tàtúnà tòkùrá ṣé ẹ̀yin ọkùnrin ẹ máa bára yín lásìkò ni ẹ̀yin ọkùnrin ẹ máa bára yín lásìkò ní tí ò ṣẹlẹ̀ rí nínú ìtàn ọmọnìyàn kò ṣẹlẹ̀ rí rárá fọkùnrin mọ́ ọkùnrin wọn jọ ńlá ṣẹṣẹ kò ṣẹlẹ̀ rí jama ìgbà tí ó kọ́kọ́ ṣẹlẹ̀ onìkan ọdún kù àpò anábìwá olùkọ́ alẹ́ ìsàlá ti wọ̀ sàlá àgbà àti àtiwọ́nà dọ́kùrọ̀ àná أتأتون ذكران من العالمين وتذرون ما خلق لكم ربكم من أزواجكم أري ọkùnrin ń fẹ́ ọkùnrin ọkùnrin ń bọ́kùnrin láṣepọ̀ ọkùnrin wá ń fi tọ́lọ́mọ bá dá sí i tí ó fi ṣèyàwó tí ó lè bá a láṣepọ̀ lóbìnrin ọlọ́run tó dọ́kùnrin ló tún dóbìnrin arábìnrin ló tún ní ẹ wá ń fa àwọn obìnrin lẹ̀ ẹ fẹ́ wọn ẹ ń fa àwọn obìnrin lẹ̀ ẹ mú ẹgẹ́ bí ìyàwó ẹ fẹ́ wọn bí ìyàwó obìnrin òwú yín mọ́ ọlọ́run sì dá obìnrin fún yín kẹ́ ẹ tí wọ́n sì yàwó ni ẹ wù gbà tí anábì lóṣù àyè sara wọ sara síwájú ìgbòrò àbúrò sọ pé sọ pé dídí àsìkò kan náà ni jọ ló gbà àsìkò ìgbòrò sara wọ sara ẹ wá ṣùgbọ́n yẹn síbi sìn bídíà tí àwọn ìjọ nútù kan gbélẹ̀ àdáadáalẹ̀ ntí ò sí tọ́lọ́wọ́n bò fẹ́ tọ́lọ́wọ́n yọ̀ǹda nínú ẹ̀sìn tí ò yọ̀ǹda nínú àṣà tí wọ́n ń ṣe ẹ̀hún tó sún ayédélé nì. ìdíjọ búùtù ṣe ọkùnrin bọ́kùnrin ló pọ̀ ní. ìrántí ní homosexuality. Eh ìjọ lóòtù obìnrin òbóbìnrin ló pọ̀ ààrẹ lẹ́yìn òun wọn ṣe lẹ́yìn ẹ wá wò lẹ́yìn ẹ wò lẹ́yìn ọkùnrin bọ́kùnrin ló pọ̀ òun ìbàjẹ́ mi ló gbalẹ̀ ló peléke tó di pé obìnrin bóbìnrin ló pọ̀ tóbìnrin nu tó di wípé tọ ọmọ ènìyàn wọ́n ń bẹ́ran kó ló pọ̀ ọmọ ènìyàn ló ń bẹ̀rẹ̀ kó lòpọ̀ lórí wípé ọmọ ènìyàn ó ń bá ara rẹ̀ lòpọ̀ ara rẹ̀ gangan ń bá a lòpọ̀ ṣùgbọ́n lè tàwa sọ yìí òun láti wá gbé kalẹ̀ ní ìlànà tá a máa ń pè ní marriage marriage marriage age ìyẹn ni kí nǹkan méjì papọ̀ kan dẹyọ ọ̀kan máa ń pè ní marriage bẹ́ẹ̀ sì ni tọ́lọ́wọ́n bá dá fún wa ká fi ṣe márèèjì ọkùnrin sóbìnrin ni obìnrin sọkùnrin ni ọlọ́ni wà ní ààrẹ àti ọlọ́ni nínú àwọn nínú àwọn àmì tó tọ́ka sí agbára ọlọ́run ìjọkan ṣoṣo ọlọ́run àti tọ́lọ́ nìkan ló lẹ́tọ̀ọ́ sí ìjọsìn anìkàlákọ́lákùn ní àǹfọ́sífùmù àdìwájà ọlọ́run lòun náà wọn náà ba òun dá fún yín ó dá fún yín ẹ̀yin ọmọ ènìyàn ní àǹfùsìkùn òun dá fún yín irú yín bẹ́ẹ̀ ti rí léèyàn làwọn náà jẹ́ èèyàn àzùwájà tẹ́ẹ̀mọ̀ tí wọ́n ṣe ìyàwó ẹ dákun ẹ̀ máa fúnra bọ́lá wọn ló sọ lẹ́yìn fún wa nìyí bí làákàyè bá pé làákàyè tó pé ẹ́ làákàyè tó mọ́ làákàyè tó mẹ ní ìpìlẹ̀ kò sí làákàyè kan tó mọ́ tó pé tí ó rí wípé ọkùnrin àtọkùnrin ló yẹ kó lọ ọkùnrin àtọkùnrin kò yẹ kó lọ káde ìgbọ́rọ̀ ẹ̀sìn sí nìkan káwọ̀rọ̀ àdámọ́ kí lọkùnrin lára ọkùnrin lára ọkùnrin ti fẹ́ dìde kí lọkùnrin lára ọkùnrin tó bá gbé wá fún ọkùnrin ẹgbẹ́ rẹ̀ àǹfààní tí ó mú wá fún lélẹ́yìí fóun nìkan kí lọkùnrin lára ọkùnrin tó bá gbé tó bá súnmọ́ ọkùnrin nìyí àǹfààní táwùjọ tí ó rí lábẹ́rẹ́ lélẹ́yìn èrè tó ṣe ó bẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀ kò sí kankan bẹ̀ wàlúwà ìwà òwèrè sánúmi kódà wèrè àwọn tí wọ́n jẹ́ wèrè tí ò sí àtàlù fún ẹ lè rí wèrè ọkùnrin tó mọ bá wèrè ọkùnrin ẹgbẹ́ lọ ah, wèrè obìnrin bímọ wèrè obìnrin bímọ ó súnmọ́ bẹ́ẹ̀ pé wèrè ẹgbẹ́ rẹ̀ náà ló bá lò pọ̀ ó súnmọ́ bẹ́ẹ̀ wèrè ọkùnrin máa ń bá wèrè obìnrin láṣepọ̀ àmọ́ tẹ wá rí wèrè ọkùnrin kó wá máa bá wèrè ọkùnrin láṣepọ̀ láà aláṣẹ wèrè kan nílà táyé gbogbo ẹnikẹ́ni lọ́kùnrin tí máa ń bọ́kùnrin ẹgbẹ́ láṣepọ̀ lọ àbóbìnrin bóbìnrin ẹgbẹ́ láṣepọ̀ lọ. ọ̀mìnira àkúṣekun ọ̀mìnira ayé àti ìyá nìkan lápá ọlọ́kùnrin àkúṣekun àlùwà àjà ọlọ́run nínú àwọn àmì tó tóbi òun ọlọ́run bá ṣe fún ẹ̀yin ọkùnrin àwọn obìnrin tẹ́ẹ̀fì ṣìyàwó nínú àmì ọlọ́run tó tóbi òun ọlọ́run ṣe fún ẹ̀yin obìnrin àwọn ọkùnrin tẹ́ẹ̀fì ṣọpọ. yàmá ebi ń bẹ lára obìnrin tí ó ń wo ọkùnrin ó ń bẹ etí ń bẹ lára ọkùnrin tí ó ń wo obìnrin òun náà ń bẹ tọkọ àti ọba àlàáfíà àlàáfíà àdámọ́ gbogbo táǹpẹ̀ ní orí níta àdámọ́ ọmọ ènìyàn olọkùnrin máa rí lára obìnrin lóbìnrin máa rí lára ọkùnrin lábẹ́ ẹ̀bẹ́ wọn á bímọ wọn á bímọ yẹn náà pè ní human power ọmọ tá a fi ṣe agbára ọmọ tá a fi ṣe okun wọn ka population lẹ́nu ṣùgbọ́n kò ní í fò bèrè rè lẹ́nu ka population tọkùnrin bá kó bèrè mọ gbogbo population mọ bàbá fẹ́ payé rẹ ẹbí kílẹ̀ ayé kó parẹ́ ẹ lẹ́gísílẹ́tì pé obìnrin ò gbọ́dọ̀ fọkùnrin kò gbọ́dọ̀ fọbìnrin ọkùnrin kò mọ fọkùnrin ẹ kàn rí pé deduction yóò mọ ṣẹlẹ̀ ni ẹ̀yin tẹ́ ẹ wà láyé bẹ́ẹ̀ ṣe ń bí kù ẹ̀yin kò ní mọ torí bẹ́ẹ̀ níṣẹ́ aláìmọ́ fàyé lẹ̀ ẹ mọ̀ kú lẹ́yọ̀ kọ̀ọ̀kan bàbá sì kú kò sẹ́ni títí tí ó fi jẹrin gbẹ̀yìn tó ń náwó kù yóò wúlò ẹ̀rọ ẹ̀fẹ́ ah ètò ìdánlógún wọn náà kù náà ni wọn náà kù. àmọ́ níbi tí ọkùnrin ti ń fẹ́ obìnrin tí obìnrin tó ti ń fẹ́ ọkùnrin ọmọ ènìyàn á máa fi ara wa ṣe agbára reinforcement á wà á máa fi ọmọ ènìyàn ṣe agbára ẹ̀wọ̀n nàìjíríà nínú kọ́ńtì àwọn tó dá àwọn tán kú lọ jókòó lọ ló bí wọn lọ ọkùnrin obìnrin ló bí wọn ẹ̀dá kùn tó máa ń pèpè sóbìnrin rárá ọlọ́run bó bá dá ọkùnrin obìnrin fún wa tó dá wa lọ́kùnrin nìkan bó lọkùnrin ọmọ ènìyàn tí ẹ lè sí bẹ́ẹ̀ ni àtìpínlẹ̀ lọ́lọ́run ti dọ́kùnrin ló ti dóbìnrin so àǹfààní wo ló ń bẹ níbi kọkùnrin kó fẹ́ ọkùnrin kóbìnrin kó fẹ́ obìnrin kò sí àǹfààní kankan bẹ́ẹ̀ lẹ́nu ẹ mọ̀ gbọ́ wípé ọkùnrin fẹ́ ọkùnrin kódà láwọn kọ́ńtì míì wọ́n ti legalize wọ́n ti ó ti wà nínú òfin ìlú ti bẹ́ẹ̀ ni ẹni bá ti bẹ́ẹ̀ ẹgbọ́n takò ètò òkú nìyẹn fẹ́fẹ́ ẹ̀fọ́ àwọn èèyàn lẹ̀ kóníkàlùkù exercise civic right yẹ ẹ̀tọ́ ìjọba onílùú ẹ̀ òní pé mo kí n ṣe tó bá wù mí ìyẹn ni ò sí nínú Islam yes I mean civic right at the same time ó ní limit ó ní limit orí wo ló bẹ́ẹ̀ bí wọ́n ṣe ronú pé ọkùnrin ló fẹ́ fẹ́ lọ́kùnrin tó fi jẹ́ tọ́kí bẹ́ẹ̀ náà ni bàbá rẹ̀ ronú ní tó fóònù wáyé ok bàbá rẹ̀ wá ronú bẹ́ẹ̀ bàbá rẹ̀ fẹ́ yà rẹ̀ láti wá bí ọ bí wọ́n ṣe wá ronú nísìnyí ok o ò ní nǹkan kan o ò ní tó fẹ́ fi ran ìlú lọ́wọ́ lọ́mọ tí wọn náà submit fúlùú bí wọ́n ti wá ń ronú yẹn gbogbo yẹn náà wá ronú bẹ́ẹ̀ ìlú yín ti parẹ́ so lẹ́nu ẹ mọ ọlọ́kùnrin wọn lọ sí márìjì pẹ̀lú ọkùnrin ẹgbẹ́ rẹ̀ ó ti ẹ̀kọ́ nílùú amẹ́ríkà wọn ti lẹ́gbẹ́ láti new west ó ti gbìlànà bẹ́ẹ̀ ní gan bí oṣù mélòó kan sẹ́yìn ọmọ nàìjíríà méjì kan náà ibo làwọn ọmọ méjì ọkùnrin ọkùnrin wọn wá lọ ọ̀rọ̀ ẹ̀ bí ayé kèébí nǹkan náà ń gbé wọ́n lọ sí court wọ́n lọ fẹ́ ra wọn ọkùnrin àbọ̀kùn ní sẹ́lẹ̀ any sense out of it kí ni tí ẹ fẹ́ mú jáde ńlẹ̀ ọlọ́run ní òun dá obìnrin fún yín kẹ́lẹ́bà pé wọ́n sì yàwó lè kásìkòmù ìléyà kẹ́lẹ́bà lè rí ìfọ̀kànbalẹ̀ lára wọn ìfọ̀kànbalẹ̀ wo ló ń bẹ lára ọkùnrin tí ọkùnrin kù sí ìfẹ́ olùfẹ́ lékún láàrin ara yín kù sí so ọkùnrin bọ́kùnrin níbi obìnrin bẹ́ obìnrin àní ọkùnrin fẹ́rẹ̀ self marriage náà ló wà inú yóò fẹ́rẹ̀ yóò fẹ́ ara rẹ̀ ẹ̀gbórí àwọn ìbò orí wọn ti gbálẹ̀ kò sì lè fi kó má rí bẹ́ẹ̀ ìmọ́lẹ̀ tí ọlọ́run máa ń tà sí ọkàn ẹ̀dá títí máa ń dáàbò bo ẹ̀dá kúrò níbi ìkọjá àlà kò sí fún wọn nígbà wọn ti ní kò sọ lọrùn wọn bẹ nínú òkùnkùn bó ṣe wọn ni wọn ti ń sì gbé sí ayé àmọ́ alihamudulilayi àmọ́ rí nínú wọn náà tó ní wọn pé pé ah eléyìí ò bá làákà ìmú kìí ṣe ọ̀rọ̀ islam kìí ṣe ọ̀rọ̀ ẹsìn ò bá làákà ìmú kò sí àṣà kan kọ́ṣọ̀ kan lẹ́yìn tó àkúrúfù ìlànà burúkú yìí kọ́ṣọ̀ náà a sì rí inú kọ́tọ̀ kankan nínú àṣà kan gbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ òun náà nìyí ló olókì alẹ́ ìsàlá tó sọ̀rọ̀ ìgbà lórí pé ń sin àwọn ọmọdé àwọn alágbára ilé ayé wọ́n ti ń fi rinlẹ̀ wọ́n ti ń gbà wọlé kódà àwọn míì ń gbé sínú pákéjì democracy tí wọ́n ń sẹ́lì fún àwọn kọ́ńtì mi tó bá fẹ́ káfẹ́ lókè ọ̀yà fọwọ́ sí nílùú rẹ̀ ó gbà láàyè kọkùnrin máa fẹ́ ọkùnrin kóbìnrin máa fẹ́ ọkùnrin àwọn tó bá ṣe bẹ́ẹ̀ ẹni bí àjẹ wọn ìyẹn náà gbé wá nígbà kan níjọba jonathan kí ẹni ẹ bóyá ní ìṣèjú yẹn kò bá ṣe haúsá mu kò bá ṣe yorùbá mu kò bá ṣe ibo mu bóyá ní ìṣèjú ìjọba nàìjíríà fọwọ́ sí náà fọwọ́ sí ìrẹ́ ẹ̀rọ ọmọ nàìjíríà rí fún náà lórí rẹ ti gbálẹ̀ lórí rẹ ti dàrú tí lórí rẹ bẹ lórí ẹ wọ́n máa ń pè lólẹ́ ni o wọ́n fi nàìjíríà lẹ́nu wọ́n sálọ ìlú èbó tọ́ ìjọba ìjọba amẹ́ríkà náà ń tó léyìn Trump ìjọba yóò dá ìjọba yóò dá ìjọba yóò dá nínú àǹfààní tíjọba Trump tó ní ó bá ń gbé bó ṣe burú tó ní báwo ló ṣe láìkí ẹ̀ pé Trump bá ní ẹ̀ pé àà olóhùn ọmọ ìran èèyàn mẹ́ta dóun mọ̀ ìran yẹn méjì ni ọkùnrin obìnrin òun ò mọ ọkùnrin kùnrin òun ò sì mọ obìnrin <laughs> kìíní yẹn fúnlẹ̀ mọ́ àwọn oníranù bẹ́ẹ̀ nínú ìlú ẹ̀ ó fúnlẹ̀ mọ́ wọn owó tí wọ́n sì ná owó wọ́n pe ètò kan ní usaid usaid usaid bí ìgbìmọ̀ kan máa gbé kalẹ̀ tẹ́sán yóò làwọn èèyàn lọ́wọ́ àwọn ọmọ mẹ̀kúnnù àwọn aláìní níbi ètò ẹ̀kọ́ níbi ètò ìgbélé ayé rọrùn láwọn ìjọba tó ti lọ síwájú Trump nìyí àwọn ìjọ àwọn tó darí nígbà yẹn wọ́n ń lo owó sẹ́yìn kan sọ́nà mẹ̀kúnnù lọ́wọ́ wọ́n ń lò láti lè fi ran àwọn ọkùnrin fọkùnrin obìnrin fóbìnrin láti ṣèlọ́sọ̀rọ̀ wọn lọ́wọ́ wọ́n fi spread ìròyìn káàkiri lágbàáyé nílùú South Africa ní láwọn ọdún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà Trump wá dé tóun báńkì ẹ̀ tó káńsù USAID USAID tó káńsù ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ fẹ́ẹ́ sunkún káàkiri gbàá bó láti wá sí báyìí tó báwọn náà ṣe ọkùnrin tí ó mọ̀ pé kò bá làákà yìí ṣùgbọ́n tó bá ti sọ pé ọkùnrin wẹ́fẹ́ oṣùjọ́kùnrin oṣùjọ́ wẹ́fẹ́ oṣùjọ́ obìnrin ìjọba ìlú ìfowópamọ́ bọ̀wọ́ lò ó gbogbo àwọn aládàradàn aládàradàn tẹ́ẹ̀mọ̀ rí láwùjọ àwọn sáńpẹ̀ ní àwọn alágbára ilé ayé òun nìyẹn so tó ti bẹ̀rẹ̀ àtànábì wa lóòjò ni ànábì ló ti sọ fún wa alayhi salatu wa salam àtàdàrúnẹ̀ ma khalaqa lakum rabbukum tọ́lá wọn bá yín dá fún yín tó ní kẹ́ ẹ mú kẹ́ ẹ fi ṣèyàwó tó ẹ mú kẹ́ ẹ fi ṣọkọ ẹ fi ilẹ̀ eléyìí ò ní mọ́ nígbà onígbọ́kùnrin ọkùnrin lẹ́ẹ̀mọ́ fẹ́ láàrin ara yín bàlẹ́ à ń tún tọ́wọ́ mú náà dùn àá eléyìí tẹ́ ẹ ṣe yìí ẹ̀kọ́jà àlà olùkọ́jà àlà ni yìí ẹ̀dá kò sí èké kọjá àlà náà ni kọjá àlà náà ni dèédé àlà tọ́lọ̀ ti wá sí akọjá rẹ̀ àìkọjá àlà náà ni ewu Islam torí ẹni Islam fún promote ó lè propagate tán pẹ̀lú marriage islam ni gbogbo ọ̀nà tí máa rí pé àwùjọ tí ó fi mọ́ tí ó fi mọ́ through marriage ọ̀nà islam tó lò bẹ́ẹ̀ ni kò sí àyàjẹ́ ọ̀lẹ́ mi wá nínú ìkùránì tó máa sọ̀bọ́ sí pé ọkùnrin àtọkùnrin wọ́n bá ra wọn lò pọ̀ láyéláyé kò sí kò sí gbogbo ọ̀rọ̀ àbàjẹ́ pátá sí. bàbá lọ sínú bíbélì ẹ mọ̀ rí àwọn àyà kọ̀ọ̀kan tí ó fẹ́ mọ́ sọpọ́tì àwọn nǹkan nínú àwọn nǹkan bàjẹ́ yìí ẹ sì máa rí ẹ sì máa rí bẹ́ẹ̀. gbúdọ̀ èyí tí wọ́n ní pé anábì wa nú wà nígbà láti wọ̀tálà nú wà táwọn ọmọ rẹ̀ lóbìnrin wọ́n tíráfù wọ́n wá débi tán àwọn ọmọ ẹni yìí ó wá wù wọn kán bọ́kùnrin láti sọ wọn wá tọ́kùnrin nípa láti sọ lẹ́yìn bàbá wa mi tán bàbá wa anájò lóhùn bàbá rọ lè gbogbo róyó mọ̀tò wá mọtí tí ó tí ọmọ tó ń ṣe ó mọ ọmọ kínní àfi fà ó fún lóyún ó tó mú kejì àfi fà ó tó fún lóyún ànábì ọlọ́run ẹ̀dá kùn bẹ́ẹ̀ bá gbólé tó bá fẹ́ lẹ́yìn ọmọ lẹ́yìn ànábì ọlọ́run tó kò ní bẹ́ẹ̀ ṣe eléyìí ò sí nínú Islam bẹ́ẹ̀ ni torí ẹ̀ lára challenge sí àwọn homosexuality àwọn bisexuality homosexuality tí wọ́n ní àwọn obìnrin bóbìnrin ló gbogbo àwọn wàdàkùdàkù yẹn tí wọ́n ní òní pé wọn ò rí àyà kankan ní alukur'an tán lè gbára lé bọ́n ṣe rí àwọn nǹkan tán lè gbára lé nínú àwọn ìwé àwọn ẹ̀sìn ní òṣùnà alukur'an tẹ̀lé. ó mọ ìjìyà tó ń bẹ́ mi kọkùnrin bọ́kùnrin lò pọ̀ lórí ìsìláàmù ni àwọn ìjọba ọlọ́run ní kí ìjọba wọn pa wọn ni ó gbọ́ ìjọba ọlọ́run ní kó pa wọn ni tọkùnrin bá bá ọkùnrin ló pọ̀ ìjọ ọlọ́dún káwọn ìjọba ẹ wọ́n pa wọ́n ni àbóbìnrin gbóbìnrin ló pọ̀ ìdájọ́ rẹ̀ nìyẹn àbí ọkùnrin ń bá ẹran speciality speciality náà gbélé nu ọkùnrin ń bá ẹran ló pọ̀ à ọlọ́dún fásitì yìí àlùfáà ńlá wàlúmọ̀ fòwúlà. ọkùnrin tọkùnrin bá bẹ ẹran lò pọ̀ ẹran wọn gbọ́dọ̀ pa wọn pẹ ẹran wọn wà pẹ na bẹ ẹran náà lò pọ̀ náà òfin islam nìyẹn dáńpé ṣe ẹ̀rí àmì tó dófin ọlọ́run ṣùgbọ́n gbà tó ṣẹlẹ̀ ẹ̀hẹ́ oníkálukú fẹ́ ṣáìtì ìfẹ́nú ẹ̀ ìkọjá àlà rẹ̀ òfin yẹn islam mùsùlùmí torí ẹ̀ ìdí islam sì wá sí òun náà ni marriage fọkùnrin fẹ́ obìnrin ìdí islam tó wá sí wá sí dé ó tún wá la ìlànà kalẹ̀ torí pé kéde gbogbo ọkùnrin gbóbìnrin ló pọ̀ náà náà ló tán gbogbo ọ̀nà náà fẹ́ nìyẹn lè gbà àwọn ọ̀nà kan bẹ́ẹ̀ lè gbà òní zina ṣìnà wá wó sùsù òmú ọmọ òfàfọ́ lóyún ẹ̀ tó yigi ó takò islam kò lọ báwọn ṣe o gbádùn lásán ní bẹ́ńkì márèjì níbi márèjì yẹn máa ń dáàbò bo ìrìn àjò orúkọ ẹbí àmọ́ dáàbò bo a dáàbò bo ìrìn àjò orúkọ ẹbí orúkọ ìran àmọ́ dáàbò bo níbi márèjì nígbà tó yẹ pé mo kàn gbádùn rárá o kàn gbádùn ara rẹ pẹ̀lú obìnrin kan ìyẹn nìkan kọ́ ṣòwò òdòdó wa dáàbò bo ẹbí nígbà tó bóbi odò kì mọ́lẹ̀ tó ò lọ tọ́ rẹ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ wàá fún lóyún àbótiẹ̀ fún lóyún náà ni ẹ̀ ń bára ń kéré kọ̀rọ̀ bóòlù yìí fẹ́ dáàbò bo ẹbí láàrin lẹ́yìn so islam fún wọn fẹlẹ yìí so béèyàn bá ṣe ọlọ́run ti lákàlẹ̀ fún wa ẹ̀kọ́ tó ń bẹ bí ápílò nìka ká ṣe iyigi kí ló ń pè bẹ́ẹ̀ iyigi bóòlù àti ṣe iyigi kí láǹfààní ẹ̀ wọ́n sọ fún wa wọ́n sọ fún wa límọ́tò nìka kí ló ń pè bẹ́ẹ̀ bóòlù àti ṣe kí láǹfààní ẹ̀ wọ́n ṣàlàyé lẹ́yìn fún wa eléyìí tí ọlọ́run ọba tó fi ilẹ̀ fún wa lópin níyànjú èyí tó bá yẹ lè yàtọ̀ sílé ìjẹ̀mọ́ mùsùlùmí ìkọjá àlàyé sùwànàbí wa lójú alẹ́ ìsàlátù wàsálà ni wọ́n ń bá àwọn ìjọ rẹ̀ sọ̀rọ̀ ń pè wọ́n lọ síbi òfin ọlọ́run rákùn kí lànàbí ìlú ṣe ìgbélé sí tó ti kọjá là àwọn ìjọ rẹ̀ ní قالوا لئن لم تنته يا نوح لتكونن من المخرجين wọn ni wọn lóṣù sórí ètò gbélé yìí tó bá dákẹ́ ẹnu rẹ tó bá panu rẹ mọ́ tó bá gbẹnu ẹ sọ́n kó gbẹnu ọ lọ tó bá dákẹ́ tó ń wí yìí á lé ẹ kúrò nínú ìlú wa jẹ̀mọ́ kí ni ló ti sọ ó ń kọ ìbàjẹ́ ó fẹ́ fọ ìlú mọ́ ó fẹ́ fọ ilé mọ́ ó fẹ́ tún ọjọ́ ọ̀la wọn ṣe síbẹ̀síbẹ̀ òwúrọ̀ ẹ kó lé wọn kúrò nínú ìlú o àwọn aláwọ̀ abẹ́ lè kúrò nínú ìlú tó túmọ̀ tó pé ó ti máa ń rí nìyẹn o níbi tí ìbàjẹ́ bá ti gbalẹ̀ tá a burú ti gbogbo jàmá ìwọ tó fẹ́ dúró sí òdodo yóò kan yóò le yóò kan yóò le àmọ́ mọ́ òdodo tó kan ó le o ò ní sọ o ò ní dúró tì dúró tì kódà bó jẹ́ pé wọ́n nìkan náà ni ó dúró tì mí bó ṣe wá dúró tì yẹn jẹ̀mọ́ ẹ padà pé méjì ẹ pè mẹ́ta ẹ pè mẹ́rin ẹ pè márùn ẹ pè mẹ́fà tó bá dúró tì yóò jẹ́ o aró ní o wọ́n kó ẹ lórúkọ tó ti ti ti tiẹ́ o gbogbo ni wọ́n gbé kú ẹ o dúró tì. ìwọ ló padà láti gbọ̀tán bẹ́ẹ̀ ní islam sọ nìyẹn islam kọ́ alẹ́ kan wípé tá a bá rí bàjẹ́ tí bàjẹ́ bá ń bẹ́ ńlẹ̀ ó wá hàn sí àwa nìkan pé bàjẹ́ ni àìgbẹ́nu lọ á sọ ni á dẹ̀ ká yọ ọmọ pé eléyìí ó bàjẹ́ lélẹ́yìí ọlọ́run bò fẹ́ wọ́n bá wá gbógun ti ẹ wọ́n pẹ̀lú kọjú èdè ti ẹ wọ́n hàn ẹ́ lẹ́mọ̀ dúró tì náà kódà bí wọ́n bá pààyàn lórí ẹ̀ dúró tì í dúró tí òdodo yẹn ó padà wá rí i pé òdodo tó tó dúró tì yẹn òun yóò padà gbalẹ̀ yóò pa irọ́ yóò parẹ́ yóò rì mọ́lẹ̀ àmọ́ fi dúró tì òdodo òun ni tọ́mọ ènìyàn lè mú ṣẹ̀wọ̀. sùwọ́n náà bí wàá lóṣù àyè sàràtì wọ́sẹ̀lá wọ́n wá tírẹ́tìnì wípé á lè jáde kúrò nínú ìlú eléyìí tó ń sọ yìí ìsọkúsọ ló ń sọ ẹ kò gbẹnu ẹ tán kò gbẹnu ẹ rọ wọn sọ bẹ́ẹ̀ mọ́ wọn sọ bẹ́ẹ̀ mọ́ lẹ́yìn mọ̀ pé ọ̀rọ̀ tó wà lẹ́yìn kì í ṣe ọ̀rọ̀ pé àwọn èèyàn kankan nínú ìlú ara o àwọn tọ̀kúlù mọ́ àwọn olówó ìlú àwọn baálé baálé àwọn olóyè ìlú wọ́n ti tẹ̀rì sínú ẹ̀ tó ẹgbẹ́ àwọn tálíkà àwọn èèyàn kékeré kan ni wọn lè sọ pé àwọn wọn lè fẹsẹ̀ tọ́lú kó wọ́n lè kúrò nínú ìlú tá àwọn èèyàn ńláńláńláńláńlá ti kó sí wọ́n ti kó sínú ẹ̀. àtàbí ló ti wá sọ fún wọn pé kọ́lá ni ní ilé amálíkùn nínú kọ́ọ̀lù ẹ gbọ́ ìjẹ́ ní kí n dákẹ́ kí n má sọ mọ́ tẹ́lẹ̀ bá lè fi mílẹ̀ nínú ìlú tí má sì sọ ẹ lè mú kúrò nínú ìlú tẹ́lí iṣẹ́ èmi ò mọ̀ ní dákẹ́ o àìmọ̀ ní dákẹ́ ìmọ̀ wí láwùjọ wí ni torí pé tọ́nà fi ràn nìyẹn tọ́nà fi ràn náà bí ọlọ́ọ̀ nìyẹn òdodo tọ́nà fi ràn nìyẹn ẹ̀kọ́ nu fún ọ ẹ̀kọ́ nu fún ọ with ever talent tí o bá ní níbikíbi tó o bá ti ní sórí tó jẹ́ òdodo ìwọ dúró tì ìwọ dúró tì wá lóríṣiríṣi ọ̀nà ẹ̀rọ apẹ̀ àṣàkẹ́ níbi iṣẹ́ ẹ̀rọ àṣìgbà ṣàgbo àṣìkí nìkan alẹ́ ẹ̀kúrò fámílì kìnìkan àpò ọkọ̀ ní sábà gbogbo lé tẹ́sí lè wá tó bá ti tó òdodo ló dúró tì irọ́ làwọn nọ́mbà bàdà dúró ti òdodo yẹn náà bẹ́ẹ̀ ni wọ́n máa yẹ tẹ́tẹ́ lọ́hà yẹ jẹ́ aláwo gbàfọ́rájà ọlọ́lẹ́rìkẹ́ni tó bá pàrọ̀ òun ọlọ́run òun ọlọ́run ó ṣí ọ̀nà fún òun ó la ọ̀nà fún òyìnbó mi ní àìsàn ayé ajá sí níbi tí òfin lérò lọ́lọ́wọ́ ti pèsè fún. ọmọ yẹn tó wá kálí alọ́mọ afọwọ́ hàṣọ bí ẹ bá gbára lé òun ọlọ́run ọlọ́run ló ń wò tó ẹni tó bá gbára lé ní gbogbo ọ̀nà sọ̀nàbí wa ló ń hù wọn ní tọ́ níta ẹni má wí ìmọ̀ èmi ò ní sálá ìmọ̀ mọ̀ wí o ìmọ̀ wí ni o torí náà fi ràn nìyẹn bó ṣe wọlé tọ́ ẹ̀ náà tó dáadáa yìí ẹ̀rọ bínú pé mo wílẹ̀ kan ìgbèjà yín lọ́nu ọmọ bínú ọlọ́jà rí pé tó ìfọn ló wà dúà. lọ́pọ̀lọpọ̀ àwọn fáà ó sì sọ́ra wọn dìdàkúdà nìyẹn sọ́ra wọn dìdàkúdà ọ̀rọ̀ gidi ló sọ wá àfigidi ló ṣe o pẹ́ nìkan kan o sọ tójú òdodo àmọ́ òdodo korò lára àwọn tó ń bá sọ nọ́mbà twenty àbá olè jẹ́ ẹ̀wọ́n alákàrà alájọ ọbẹ̀rún alákàrà ọbẹ̀rún ọbẹ̀rún wọ́n sàgbọ́lá kó dà ìgbà débi kan sọ gan mo padà wà hàn pé kí ló mú mi sọ́nà láyé ọmọbìnrin tó ti gbára mi lẹ́nu nílé torí náà ọlọ́jà arígbẹ́ ọlọ́jà ẹgbẹ́ fún wa ẹ wá gbọ́ àdúrà owó kó mọ́ àfa àbúrò yìí wọ́n fún ẹ one billion wọn àná sọ́jọ́ kan náà bẹ́ẹ̀ ni kò sí náà fún ẹ ó fi ilẹ̀ lọ ni ọ̀bí kò gbọdọ̀ fi ẹlẹ̀ lọ àmọ́ òdodo kì í fi olódodo lẹ̀ bẹ́ẹ̀ ni àjẹgbé là máa ń jèrè òdodo. alájọ alóso ní ala ilé ilé amẹlẹ fúnlẹ kọlí níta ìṣe tí ó da yìí tẹ ẹ bá ti dáwọ́ rẹ̀ bọ́lẹ̀ èmi ò mọ orí lọ́wọ́. bọ rọbì náà ní ìwà áhàlì náà yà àmàlù. alájọ kan wà bẹ̀rẹ̀ ọlọ́wọ́n bá rẹ̀ rọ̀pì wọ́n lù wà mí. làmí o lani wà áhàlì àti àwọn aráalé mi àwọn ọmọ mi torí pé nínú àdánwò tọ́lọ́ fi kànáàbí wa lóòkì alayhi salatu wa salam ìyàwó rẹ̀ ò gba wáàsí rẹ̀ ò gba wáàsí ẹ̀ ò gba wáàsí ẹ̀ àbẹ́ẹ̀ni kan ìrìn àjò àdánwò ò ti pẹ́ kí lè fi yìí tánàbí ìlú tún sọ àwọn ọmọ rẹ̀ gbà á àmọ́ ìyàwó rẹ̀ ò gbà ìyàwó rẹ̀ ò gbà síbẹ̀síbẹ̀ ni ò ní kó jáwọ́ o ẹ̀rí kó lè ń bọ̀ kò jáwọ́ wà bẹ̀rẹ̀ ọlọ́run rọ́bì olúwa mi nàìjíríì lákòó sàánú ni làmí dáàbò bò mí wà áhàlì àtàwọn aráalé mi mímọ ìhànálò kúrò níbi aburú iṣẹ́ ọwọ́ wọn ìwà abitara ìlú mi tí wọ́n ń wù ẹ́ mọ́jẹ wọ́n fi ìyá ìgbà tí àpò ìyá rẹ̀ bá dé má pè kàn mí mọ́jẹ ala bẹ́ẹ̀ ìgbà táwọn ará lè lù. rọ́bìnà jí ni náà yà á nà lò olúwa mi sọ mi kúrò níbi ète wọn lórí látara tí da sí ọkàn wọn náà jẹ́ iná wàhálà wọn ọlọ́run ni àwa là ọ̀nà jẹ̀yìnáàbù alalókì òun àti àwọn ará ilé rẹ̀ ẹ́ nínú àdéhùn wọn làwọn tó gbà fún lókì sanabi wa lókì alẹ́gbà tó sọlá ọ̀hún tó mẹ́wàá ọ̀hún tó gbà fún wọn ò tó tẹ́ẹ̀n ọ̀hún tó mẹ́wàá olùkó ṣe pariwo tó olùkó ṣe fẹ̀fún tó bó ṣe pariwo pariwo pariwo pariwo ọ̀hún tó gbà fún wọn tó mẹ́wàá ìwé àdúgbò gbogbo ẹni bá ń pèsè sójú ọ̀nà ọlọ́run lẹ́yìn tó ti ẹ̀ bọ̀rọ̀ ní tí ẹ máa ń wò kọ́ ni pé àwọn ta ni wọ́n gbà kí ló ń ka iye àwọn tó gbà irú àwọn èèyàn wo ló gbà ìyẹn kọ́ là máa ń wò nígbà máa ń wò ní pé kí ni wọ́n ń sọ tí wọ́n bá ti sọ tó dòdòdò wọ́n gbọ́ wọ́n gbà alhamdulilah bẹ́ẹ̀ nìkan kò gbà níbí kò dín ọ́ ládàá tiẹ̀ lọ́dọ̀ náà àmọ́ tó ló bá lè gbà ó wá bomi jù tó bomi jù tọ́lọ̀ ń sọ òun sọ tọ́lọ̀ ń rí òun rí èyí tó ní kán ṣe oníkan má ṣe èyí tó ní kán má ṣe ìwọ ní kán ṣe tó lè ba lè lérò lẹ́yìn kò sá ti bẹ̀tọ́ ń bẹ̀ fún mi so lára àwọn díẹ̀ náà tó gbà fún aláàbò ìlú tó alẹ́ ìsàlá tó bọ̀ ọlọ́run ní fanajẹ́yìn náà wà áhàlẹ́ hù ọlọ́run ní alanú àti àwọn ará alé yẹ ará alé ará alé ẹni nígbà míì ó lè má já ọ̀tún kára ẹni jáde gbogbo ẹnikẹ́ni tí ròrí bá ti jọra ẹ ti dára alé kan náà nù bẹ́ẹ̀ ni gbogbo ẹnikẹ́ni tí èdè àṣà bá ti jọra ẹ ti dára alé kan náà nù gbogbo ẹnikẹ́ni tí ẹ̀sìn bá ti payín pọ̀ ẹ ti dára alé kan náà nù bẹ́ẹ̀ ni ẹ̀sìn lànà ìdùnnú òun sọ láàrin yìí ara ilé tẹ̀jẹ̀ ara ilé tìyú aná papọ̀ papọ̀ wọn ó di ara ilé tẹ̀sìn. فنجيناه وأهله أجمعين ọlọ́run ni alanúhù alanúhù aleyhisalatu wasalam àti àwọn tí wọ́n gbà fún ọlọ́run ni aláwọ̀n ilá àjùzàm fìlgọ́ọ̀bìnrin ọlọ́run ní ṣùgbọ́n o ẹnìkan ń bẹ nínú àwọn tá a là nínú àwọn àwọn aráalé rẹ̀ àwọn fámìlì rẹ̀ àdúrà obìnrin kan ìyàwó lúùjù àgbàlagbà ni ọlọ́run ní àlá òun àlá pẹ̀lúgbàbírí ó parẹ́ pẹ̀lú àwọn tá a parẹ́ àwọn tó lọ́wọ́ bá parẹ́ òun náà bẹ nínú wọn àwọn tí ó ti tí wọ́n ń jẹ ìyà láti gbà yẹn tí wọ́n sì ń jẹ́ bí sìn tí wọ́n sì máa jẹ́ títí di ìgbà tọ́lọ́ rí tí ó sì káyé kúrò lẹ̀ tí ó tún kọ̀ sí nígbà tọ́lọ́ bá gbé wa délé ìyàwó ànábì ló sì ń bẹ nínú wọn ànábì ọlọ́run ìdàkùn ẹ̀kọ́ nìyẹn fún wa o gbogbo àwọn àfáà ẹ̀kọ́ nìyẹn o lóòótọ́ nígbà míì nǹkan ò ní a máa joli lọ nígbà míì nǹkan máa ń gbọ́n jìyàn lọ ìsọgbọ́n tó lè gbọ́n ó kàn lè gbé gbogbo ọgbọ́n tó ń lò kí nǹkan lè da kò jọra wọn bí ìbá ti jọra wọn láti rìn yóò gbọ́n náà nù gbogbo àwọn èèyàn yóò tí gbọ́n náà nù sọlá fún máa ń sọ pé nǹkan máa ń gbọ́n jìyàn lọ nǹkan ń máa ń gbọ́n jìyàn lọ nǹkan yàn ṣe tí ò lè ṣe tí ò rí bó ṣe yẹ kó rí nǹkan òun ló ń gbọ́n jìyàn lọ níjọ́ abá ti dé nítorí bó ti yẹ kó rí wọn la gbọ́n jùlọ. nígbà míì afa máa gbìyànjú ìmọ̀ọ́mọ́ máa gbìyànjú afa akọ́mọ́ kí wọ́n máa gbìyànjú ìsáàgà máa gbìyànjú lórí ìyàwó síbẹ̀síbẹ̀ ẹ ìjì ọ̀yà ni wọ́n méjì ni wọ́n àmọ́ wọn ò níbi kan náà bẹ́ẹ̀ ni àmọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àmọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o àmọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ìgbà méjì nìyí ọkọ àtìyàwó wọn rí bákan náà àwọn ọmọ ni wọ́n yà sí wọn lọ́tọ̀ àwọn tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ìgbà méjì nìyí tọ nínú ọmọ ọlọ́run fi ṣàdánwò nínú ìyàwó lọ́wọ́ fi ṣàdánwò nígbà ọlọ́run á fi gangan bá lé lé á fi ṣàdánwò ìyàwó sí pé oníkálukú yóò sáré àlùkìyàmọ̀ ìyànjú bíyàwó mi náà ṣe mọ sádàlì kìyàmà àmọ́ níbi tó ń bá ti wá ya kọlọ̀rọ̀ tí tí ò fi sádàlì kìyàmà à wọ́n jẹ́ pé kó ti ẹ̀ràn wọn. àmọ́ lè yóò túmọ̀ sí pé tọ̀gbù ọba ṣe ń sáré ó ní mọ fàyàwó rẹ̀ dání ó mọ fà á dání ìjà àti jẹ́ bá lè léyìn tá a bá ní fàdání tó sì bá wa sáré bẹ́ẹ̀ jẹ́mọ̀ ìrìnàjò yẹn nìyí wàhálà ò ní pọ̀ yóò rọrùn débi pé àwọn tọ́lọ́run bá jogún fún yàn nínú àwọn ọmọ ìgbádùn làwọn náà fi rìn tẹ̀lé wọn ó fi wá wọn rìn àjò ṣùgbọ́n níbi tí ọkọ bá ti ń sáré sí ìyàwó tí òun yàwó sáré ìyàwó tí òun sáré ni òun yóò gba èdè tọkọ ń sáré ló bẹ́ẹ̀ bàjẹ́ àmọ́ nígbà míì náà a máa ń sáré aláfẹ́ mú ìyàwó sáré tí ìyàwó ò ní sáré ìyàwó a máa ń sáré nísìnyí gbìyànjú kọ́kọ́ náà sáré tọkọ ò ní sáré gbogbo ẹ̀ ọlọ́run ti tàbí fún wọn lálùkò láàrín kẹrì àti ọkọ tí ó wà jẹ náà sí ìyàwó wọn náà àti bí àwọn tí ó wà jẹ náà tọkọ ó wọ náà àti bí ọkọ àti ìyàwó táwọn méjì ó wọ náà bẹ́ẹ̀ láti bí ọkọ àti ọkọ tó wà jẹ náà. sọ ìwọ obìnrin tó gbọ́ tó ń jẹ lómi láàmú obìnrin pé obìnrin lẹ́sìn ìjọba ní o bóbìnrin ò bá lẹ́sìn kí lówó dé tí àwọn olùsùn fẹ́ fi ní mẹ́lí lè jìyà ọlọ́ obìnrin lẹ́sìn ẹ̀sìn obìnrin ìsìláàmù ròyìn tí ò tẹ àníkálókè ní ọ̀lẹ́sìn èyí ni pé ẹni tó bá ti fẹ́ ẹni tó bá ti náà ló máa ti ó fẹ́ mùsùlùmí ó máa ṣe mùsùlùmí mo ya ìjà wáyé bá tẹ̀ra yílẹ̀ bá ti lọ fẹ́ èyí paripa èyí pa èyí pa òtún tẹ̀lé náà nìyẹn ẹdún jà wíwá òtún gbà òtún ọ̀fẹ́ lò níyì. obìnrin lẹ́sìn nínú ìsìláàmù ọkùnrin lẹ́sìn obìnrin lẹ́sìn ọlọ́run ṣe bí ọkùnrin ní bí obìnrin o ọ̀tọ̀ lórí ni o ẹni ẹ̀sìn ọkọ wa náà lẹ́sìn wa ìnáwó láti náà láti ara rárá ìsìláàmù ló pè ní gbọ́dọ̀ wà responsible responsibility ń bẹ fún obìnrin lórí ọ̀rọ̀ àlámọ̀rí ìgbésí ayé rẹ̀ ọ̀rọ̀ àlọ́rọ̀ àmọ̀rí àlùkìyàmọ̀ rẹ̀ obìnrin bá pa tó bá pàdé àwọn àgbákò ọkùnrin tó ń di lọ́wọ́ tí ò jẹ́ kó ṣe ẹ̀sìn ọlọ́run à kó filẹ̀ kó fi ọkùnrin lẹ̀ sálọ parí ọkùnrin bí ìbílẹ̀ fi ọkùnrin ṣe ìtọ́ ọ̀nà kó filẹ̀ ọkùnrin bí fìràwọ́ náà ẹ́ èyí bẹ́ẹ̀ náà ọkùnrin bí ìbí àkọ́bí fìràwọ́ náà lọ́jọ́ yìí bí ẹ bá pàdé ẹ̀kọ́ ya jùlẹ̀ ní òní. bẹ́ẹ̀ náà ni nígbà míì ọkùnrin a máa da tó sì pàdé obìnrin míì àwọn ìdílé sáfù ṣètọ́ lọ́tù sílẹ̀ ní o kí ni ẹbẹ̀ gbogbo táwọn wí láàrin ọdún mélòó oníkálukú akíkílẹ̀ ṣe aṣọ wọ́n ti sin wá ẹ̀sìn ni ó kù mo bí ọmọ mọ́rọ̀ búkà mọ́rọ̀ búkà ọmọ náà bí yúkà mo bí àwọn náà lọ́tọ̀. kò má bàa wọn nínú òdìgbò obìnrin ò lẹ́sìn obìnrin ní ẹ̀sìn nínú ẹ̀lẹ́ mùsùlùmí náà wà lẹ́ mùsùlùmí ọ̀dọ̀ náà bá wí wà lẹ́ mọ́mí nínú àwọn mọ́mí náà sì wà lẹ́ kọ́ọ̀lì nínú wà lẹ́ kọ́ọ̀lì káàkì wà lẹ́ káàkì nínú wà lẹ́ káàkì áàkì wà dáàkì nínú láhà wà dáàkì rọ́ọ̀tì ó gbé wọn náà kúrẹ́ ní. wọn bá wọn ní òdìgbò rẹ ìwọ ṣe tọ́lọ̀ ń fẹ́ bẹ́ẹ̀ ṣe tọ́lọ̀ ń fẹ́ kódà òun gbò lẹ́tọ̀ọ́ àti pẹ́ láti ẹ kó pẹ́ láti ẹ ní àtẹ tí ó mú ẹ takotọ lọ́run tó dá ẹ láà eléyìí fi ọkọ ọkọ lè lu ẹlọ́fẹ̀ẹ́ ní dọ́rọ́bọ́ lọ́ọ́rù mọ́tàlá ọlọ́run ẹ súnmọ́ bí fún òun fi àpèjúwe lọ́nà fún yín rọ̀bọ̀ lọ́hùn mẹ́sàlẹ̀ ọlọ́run fi àpèjúwe lọ́lẹ̀ fún wa ìmúra ata lóòtù wàmúra ata akéwì ìmúra ata lóòtù wàmúra ata lóòtù ìyàwó ànágbèwà lóòtù àti ìyàwó ànágbèwà lóòtù kẹ́ẹ̀nà ẹ̀ka tààtà àgbẹ̀yìn nínú ìlà àjìnà sọ́ọ̀lì àìní ẹ̀mọ́gbọ́n ọlọ́run ni ẹ̀ وضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط ìyàwó lóhù ìyàwó lútù àwọn ọkọ wọn àwọn ànábì ta kẹẹnẹta tààtà àbẹlẹyìn nínú ìbáàdìlá àwọn méjì jẹ wọn ìyẹn làwọn ànágbé ọlọ́mọ èjì sọ lè háyé ní tẹ́tílẹ̀ mọ̀ dọ́là tó lè yọ ọkọ wọn lè yẹ o àwọn ọkọ wọn sọ lè háyé ní olùpòfin ọlọ́run mọ́ olùtẹ̀ láti ọlọ́run ẹni rí làwọn ọkọ wọn fàkánátàhùmá fàkánátàhùmá ìyàwó nóòhù àti ìyàwó nóòtù àwọn méjèèjì wọ́n jàǹbá ọkọ wọn. jàmbá wo ni kí n ṣe jàǹbá kò sí àwọn ànábẹ́ ọlọ́run kan tó ṣe sìnà tó ṣàgbèrè àmọ́ wọn jàmbá àwọn ọkọ wọn látara wípé ìtọ́lọ̀ ń gbé ọkọ dìde láti máa pe àwọn èèyàn sí inú ìmọ́lẹ̀ rẹ̀ láti yọ kúrò nínú òkùnkùn rẹ̀ àwọn ìyàwó wọn wọ́n ń gbẹ̀yìn gbẹbọjẹ́ wọn ò gbá lọ́wọ́ wọn. pàlámù yóò ní á ọlọ́run ni ẹwà wo fàlámúyò gìníyà àwọn ọkọ wọn méjèèjì hmm. wọ́n ti jẹ́ olùsúnmọ́ lọ́wọ́n ọba tó tó ń jáde àbí ọlọ́wọ́n ọba tó tí wọ́n jẹ́ olùsúnmọ́ tó wọn ò lè gbà wọ́n lẹ̀ níbi ìyọ ọlọ́run ẹni pé ọlọ́run ò ti dú ipò àwọn ọkọ láti fi báwọn ìyàwó wọn lò ọlọ́run àpọ̀ àpẹẹrẹ látọ̀nà. tòun yẹn máa ń níyàwó gbà mí tíyàwó tí ìsìn fún òfẹ́ wọ náà tó bá ti tí ìsìn rẹ tí wọ́n sì fún òfẹ́ wà jẹ́ náà dákùn yóò máa lọ. iye tuntun nígbà táwọn bá ń kọ́ra wọn lórí ọ̀rọ̀ ilé ayé òfin lóúnjẹ òfin nígbà òfin lóúnjẹ nítorí à ìwọ náà wà lè kọ ìyàwó torí ọ̀rọ̀ àlòkù ìyá náà àpẹẹrẹ ńlá nù. ọlọ́ni wà dọ́rọ́bọ̀ lọ́hùn mọ́sálá lílẹ̀ bí ní àmàlú ìmúratà fìràwùn ẹ̀mọ wa wò ìyàwó fìràwùnà fìràwùnà ìgbàlànà àlámàrí rẹ̀ aburú ọwọ́ rẹ̀ ó kọjá sí àmọ́ ròyìn gbólóhùn lásán orúkọ lásán fìràwùnà nìyí àti mọ̀ntàn rò àwọn ni. alágùlú ẹ̀dá hánán wọn ni fìràwọn ọlọ́wà ní ìyàwó rẹ̀ tàbí pè ní ìyàwó fìràwọn náà áfíà ọkọ rẹ̀ olùgbógun ti òfin ọlọ́run ni olùhàn àwọn ẹni rí olùhàn wọn léèmọ̀ ni kò gbà fáwọn anábì musa àti anábì harun ọkọ rẹ̀ bàbá fún wọn kódà oṣù náà ti pa wọn ẹ wá rí àwọn ìyàwó gbẹ̀yìn gbẹ́wọ́jẹ́ ìyàwó ló kò tẹ̀lé ìlànà ọkọ tí ò dáa òun bẹ̀rẹ̀ òun òun gbà sí àmọ̀ la ilaha musa wa harun nàbíyìlá ó fi irinlẹ̀. ìjẹ́ kan ṣoṣo ọlọ́wọ́n bá Musa àti Haruna ìjánu bí ọlọ́wọ́ débi tó padà hàn sọ́kọ ó padà hàn sí ọkọ ọkọ wa ní kí wọ́n da igi náà ẹ̀rẹ́ náà ẹ̀rẹ́ náà ẹ̀mọ rẹ̀ náà ó wá ní kí wọ́n nà bẹ́ẹ̀ kọ́ bó ìlànà tí obìnrin ní ọ̀fẹ́ ni èyí mò ń pera mi ò lẹ́gbà bẹ́ẹ̀ àtàyè yanjú ẹ̀ ni ló wá mú kí ìyá wa ìyá dáadáa yìí á sí وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت dákun gbogbo ìyà tí mo jẹ yìí mo ń jẹ nítorí la ilaha illallah mi kọ́ ilé fún mi nínú àlùjànnà wa najjini ní fìràwọ́n làmí lọ́wọ́ àdánwò fìràwọ́n náà làmí lọ́wọ́ àwọn ìjọ ẹni bí anabi wa muhammad sallallahu alayhi wa sallam ẹgbẹ́ ìrọ́pọ̀ pàrọ̀ fún tẹ̀sí ìṣòro wa wọ́n ní ilé tí ọlọ́run kọ́ fún ìyá wa áfíà àríṣàlátì wọ̀sálà tọ́nà ń pèpè ẹ̀ka lẹ̀ fún ó sì rí báyìí ní pèpè dubai náà jẹ́ náà tọ́nà fi kẹ́ bí báwọn ṣe ń fìyà jẹ́ ó sì rẹ́ẹ̀lì ìyẹn bá bá fìyà jẹ́ yẹn rán kéèmì òun ò ké àpẹẹrẹ ìdùnnú ìyọnu sí làwọn rí wọn ọmọ tó ń rí ó tó wá jẹ́ pé ọlọ́ ìyàwó kan nìyẹn o torí títí núhù àti lúùtù àti núhù ẹ̀kọ́ ni kẹ́yìn ọkùnrin ẹ̀yìn bá lélẹ̀ tẹ́ ẹ̀ ní fẹ́ sin náà torí pé àwọn ìyàwó yín fàyè sẹ́yìn torí títí fìràwọ́nà ẹ̀kọ́ ni kẹ́yìn ìyàwó tẹ́ ẹ̀ ní fẹ́ sin náà torí pé àwọn ọkọ yín kò fẹ́ fẹ́ dé kẹ́rù gbẹ́rù rẹ̀ òun lẹ̀rù ayé òun lọ́rọ̀ ayé. àyíká wáyì kẹlẹ́rù gbẹ́rù ẹni o ọ̀rọ̀ àlùkẹ́yàmọ̀ kẹlẹ́rù gbẹ́rù ẹni o bẹ́ẹ̀ ni gbogbo àwọn ìtàn jágajàga tí wọ́n máa ń sọ nílẹ̀ yorùbá ń jọun tá a máa ń gbọ́ àwọn àfáà ní jọun ìtàn tí ò lálàáfíà ìtàn tí ò tó mẹ́sìn obìnrin jò ẹ obìnrin ò lẹ́sìn tó bá gan-an ọlọ́run ọmọ obìnrin ó yọ ọlọ́run mọ ọkọ wọ́kọ́ tí àwọn ẹ̀ kí àbí òkú tí ò bá kí ọkọ ní ó jẹ́ ìyá rẹ̀ ìyàwó máa rẹ̀ ń ẹ̀hìn ẹ̀hìn ó takùn báwọn. máa tara rẹ máa tara rẹ lẹ́yìn o fíìmù lásán ni lẹ́yìn ọlọ́run ní bí ọkọ rẹ nípa rẹ bẹ́ẹ̀ ni yóò bí ọkọ rẹ nípa títí ẹ̀ yóò wá bí wọn nípa ẹ̀. ọkọ tẹ tó ansa ti tiẹ̀ yóò dájọ́ ti tiẹ̀ ìyàwó náà dájọ́ ti tiẹ̀ àwọn ọmọ gan àwọn náà ń dà ti tiẹ̀ so obìnrin lẹ́sìn o obìnrin lẹ́sìn o ṣe ẹ ẹ lẹ́sìn lọ́pọ̀ ẹ̀fà ti di náà nínú gbọ́dọ̀ bọ̀ sí rárá o yóò sínú ìsìlámù ìsìlámù kọ́lé lẹ́yìn obìnrin ní ẹ̀sìn lára civic right ẹni ẹ̀tọ́ rẹ tọ́lọ̀ ń fún ọ òun náà ni ìṣàṣàyàn èyí tí ó ṣe tó fi rí ìyọnu ọlọ́run ìtìlẹ̀ sí tó ṣe tó fi rí ìyọnu ọlọ́run gbogbo ara ní ibi mẹ́rin ló ti lámù ní. so ọlọ́run sọ fún wa nípa ìyàwó ànábi wa lókè alẹ́ ìsọlá ti wọ sálà ó ti bá tàn lọ kò ṣèfin ọkọ kò ṣe islam kò ṣe islam ọlọ́ni ilà àjùzọ fìlọ́gọ́bìrì ìyàwó ẹ̀ nìkan yóò mọ̀ ọ́pẹ́ pẹ̀lú àwọn tó wọn lọ́wọ́ bá tó wọn lọ́wọ́ bá bínú sí inú ìyá ọlọ́run ló ti mọ rúùt sí ìgbẹ̀yìn ayé sí ìdàlùkù yánà. tó ń nádá márùn-ún ààkọrin ọlọ́run lẹ́yìn ìgbà tá a fìyà jẹ ìyàwó ní kódà ìyàwó ẹ̀gbẹ́ rẹ̀ ìyá kọ́kọ́ kan. àwọn aráàlú yòókù táwọn náà nílànà jákujáku ni tọkùnrin fọkùnrin ẹ́ ọlọ́run ní apá wọn náà rẹ̀ wọ́n tọ́ nàlẹ́ yìí mọ́tọ́rọ́ ọlọ́run ní àwa rọ òjò lé wọn lórí mọ́tọ́rọ́ àrọ òjò lé wọn lórí fàṣà àmọ́tọ́rọ́ ìmùlẹ̀rí òjò tá a rọ̀ kí òjò kẹ́wò torí òjò jẹ̀mọ́ bí atẹ́gùn ni bí iná ni bí àlàáfíà ni nígbà míì wọn náà máa fi àlàáfíà fi ṣàdánwò fún yàn a máa fi báyàn wí ẹ gbọ́ ìgbádùn ìgbádùn ọlọ́mọ fi ń báyàn wí wọ́n rò bó ń gbádùn ni àyè mọ̀ rò bó ń gbádùn ni torí ẹni bá láàfin àmẹ́lá rẹ̀ àmọ́ òun mọ̀ pé fíafíà ni kì í ṣe àlàáfíà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà ni atẹ́gùn bẹ́ẹ̀ náà ni òjò bẹ́ẹ̀ náà ni oòrùn òun ni oòrùn kò sí ìlọ́lọ́wọ́ bó tilẹ̀ báyọ̀ rí ní gbogbo ẹ̀ ọmọ yà rà mí dùnú dàrọ́ pé ká ilá ọ̀hún àwọn tọ́lọ̀ ń fi lè jagun tó fi lè fi bá àwọn ẹlẹ́tẹ̀ rí ọlọ́ọ̀nì kan ló mọ iye òǹkà wọn ọlọ́ọ̀nì kan ló mọ̀ àti corona virus kòkòrò kan náà ń pè corona virus wọ́n ní abo ni ayaba sì ni nínú àwọn kòkòrò ayaba tó ní ọkọ covid nineteen ẹ ẹ ayaba ni ọkọ ọba ọlọ́run òpèlè yìí ń bá wa wí ó wá mú ìyàwó ayaba ó ti wá bá a wí òun covid nineteen ẹ̀rí pé ó ti yẹ ká tó dúpẹ́ bọ́nà bá kọ́kọ́ bá a wí ń tán ààbò gbọ́dọ̀ náà fi bá wa wí láyé gan-an amọ̀ ń tún tẹ̀lé nígbà mẹ́rẹ̀ẹ́rin ayé àwọn alágbára agbára wọn wọ́ọ̀kù bọ́lá bá ṣe tán ni ẹ wò lòdó ọ̀rọ̀ rẹ̀ ń jẹ́ mẹ́ta yìí tẹ̀yìn kíní kan ìjọba kíní kan ṣe kíní kan ìjọba kíní kan ṣe kíní kan bọ́lá bá fẹ́ fi òjò bá rìn wí ọ̀pọ̀ kí gọ́tà yín kẹ́ gbẹ́ gọ́tà kó jì tó one thousand feet yóò kún. òjò wà yóò wà pa yín wí bọ́lọ̀ bá fẹ́ fi ètò báyàn rí àmọ́ pẹ̀lú ọ̀rọ̀ nìkan náà fún mọ́ bá wa wí. ìlú amẹ́ríkà pẹ̀lú gbogbo tẹkinọ́lọ́jì pẹ̀lú gbogbo gbogbo tí wọ́n ní. bọ́lọ̀ bá fẹ́ fi ètò báyàn rí wọ́n yóò lanú lẹ́nu ìlú mọ̀ ọ́ wọ́n lanú lẹ́nu mọ̀ wò ni òjò tí ó bolé <laughs> tí ó bo ilé wọ́n yẹ lórí ìbínú ọlọ́run láti lè àwọn ọ̀bẹ lọ́wọ́ mọ́ bínú sí wa ni à fọlọ́ mọ́ bínú sí yẹn ni omi tó bá dé ẹ̀ẹ́kan lànà lẹ́ẹ̀ mọ̀ wò ní kò sí bẹ́ẹ̀ lè fi òdó mọ níwọ̀n balẹ̀ ń gbọ́n mi tó bá tó sí ibìkan ẹ̀ mọ̀ wò náà báyìí rẹ̀ ẹ̀wò tó ṣẹlẹ̀ lákàrà ní Ghana ní ìgbéra lákàrà àwọn ọmọ rò tipa ẹ̀ eleven tire ó wá dàbẹ̀ ẹni tó tọ́yì ló wà tọ́yì ni omi ń gbé lọ tọ́yì ilé kan wo lè lọ ní ọlọ́run mọ èèyàn tó lọ sí. ṣùgbọ́n ọlọ́run a máa fi òjò báyìí rí regardless ní tó bẹ́ẹ̀ ìjọba dà àbíjọba ò dá ní ńlẹ̀ níjọba bá ti ń pín ẹ̀kan ṣe ìrọ̀rùn wà fara mi àmọ́ bára mi bá ṣe ọlọ́run tán bá ṣe ọlọ́run kódà tíjọba ti ń pín ẹ̀kan ṣe ọlọ́run bá fẹ́ fún ìjọba yàrá mi ẹ mọ̀ gbọ́ omi yalé ní àgbàdo ya ṣọ́ọ̀bù ní mọ̀ yá níbi ibi ìbínú ọlọ́run bá nìyẹn àpẹẹrẹ méjì bẹ́ẹ̀ wáyé bẹ́ẹ̀ nínú ìtàn òní tó fà ìtàn anábìwá núhù àyè sàlátì wà sàlám ojo ní kójú ọmọ ọ̀rọ̀ ní kó fi máa fẹ́ láti òkè kó sì máa sun láti ilẹ̀ wàlítàkọ̀ ìmáhu àlàámọ̀ nìkan kúndé kí é gbẹmí kékeré omeni ụrọ lụke kwụsị nsu nle emara kwere ebe na-anwụ bụ mina tome ma ọsụ n'ime yara abi omezi osu nile azị omere ojozi ma buba iri bụ mi laarị jezi mere ka ọ dị iji ara fịkwụ anọ bele ọkọlọ nọba ọrụ ilu otu ikwe nkalụkwu wa kama cheki ara waka ji na-ese chek ọma enyeghị nwa èyàn lè lórí kó má mí kò lè jẹ́ bí mo yẹ kí n bẹ tí kì í su tí èyí àgbẹ̀ àmọ́ tá a bá fi ṣe lọ́wọ́ ìdá ìmọ̀ tọrọ tí wọ́n lọ sọ́tọ̀ lọ ká tẹ̀lé ìlànà wa nítorí lóore fún wa nìyẹn yẹn ló lè fún wa ní pàkànbalẹ̀ ẹ wo tsunami wọ́n máa ń wò ràn ní ìwà dé gbogbo nǹkan kẹlẹ̀ mọ̀ gbogbo nǹkan kẹlẹ̀ ní kíni fọ́nà bá fẹ́ tuntun kan sí ìbámu yóò ṣẹlẹ̀ ìjọ núùtù ọlọ́run fi omi omi ẹ́ ògbọ́dọ́ rí ọlọ́run ní wọ́n àmútọ́ná àléyìn arọ òjò lé wọn lórí mọ́tọ́rọ́ òjò gángan ni òjò gángan omi odò àwọn ọ̀rọ̀ bóyá omi fún máa ń gbé yìí. a òjò sí a òjò lọ rí ẹ̀ sàbí sàlàbàbà fún wa ó fún wa ní àwọn àkàrò àwọn àdúrà tí yẹn máa ń ṣe bàbá ní pé atẹ́gùn bá ń fẹ́ atẹ́gùn ń fẹ́ tí ń tutù tó ń wọ ara àmọ́ fẹ́ lọ́ọ̀ni aláwọ̀ ìní àtàlùkà mìnìkẹ́rì ha wàkẹ́rì máa fi ya wàtàlùkà mi ṣáàrì ya wàṣáàrì máa fi ya wọ ọlọ́run orí ní mẹ́ta atẹ́gùn lápò fún wa àtòrí tó fi sínú rẹ̀ tó dámọ̀ aburú bẹ̀ dákunlé ló wà jìnnà kúrò bẹ́ẹ̀ ni ìwọ ọmọ tó ń bọ̀ ẹ̀ẹ́dẹ̀ kó bọ̀ tuntun ni àwọn ìjọ kan lọ wọ́n ti lọ sí ẹ pé àwọn kan rí pé adẹ́kùn yìí kan fẹ́ ni ní wọ́n ń dún ọmọ pé ọlọ́mọ ti bá wọn wí o. so òjò tó rọ̀ ìjọ lúùkì wọ́n ròjò táwọn ọmọ ń gbé náà máa fi ń gbé kó lè náà pè láì mọ̀ pé òjò kí ni mọ́sọ̀rọ̀ lè mú zari òjò bá wí òun ni àdọ́lọ́ sọ́lọ́ mọ́ kó ti bá wa wí o kó mọ́ fi òun bá wa wí o ẹlẹ́mìíràn ni ah òjò mi fi láìpẹ́ òjò ní ẹja rí òjò wà lójó pọ̀ òjò omi máa ń yalé gan mo láìpẹ́ òrùn ah olóò láìpẹ́ òrùn òrùn <laughs> bọ́lá ọba fóònù báyọ̀ rí agbáyọ̀ rẹ̀ ká ní west nísìn nísìn nígbà tí pariwo láfíríkà ìpè omi omi omi omi àbí wà lọ́wọ́ west west lọ́wọ́ netherlands bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́jọ́ mi òòrùn tó ń mú láwọn ọ̀rẹ́ yẹn òòrùn tó ń mú àwọn èèyàn ń kú current current weather condition wọn ní west òòrùn tó le débi wípé wọ́n fi drone drone ọmọ drone wọ́n fi drone gbé kẹ́ẹ̀gì omi ẹ́ wọ́n fi ń gbé sánmi sáwọn èèyàn lára káàkiri dáwà tó gbó pọ̀sẹ̀. eré ló bá dé bi kò bẹ́ẹ̀ ní òun yẹn ti pọ̀ ní tẹlifíṣàn yẹn ti háì àmọ́ ìdígbà bá wọn tó àmọ́ abẹ lọ́rùn mi kọ́nà kó má bàa wí kó darí ìwà kó má fi orí bá wa wí kó má fi ìyà bá wa wí kó darí ìwà gbogbo àṣìṣe wa àmọ́ ọ̀bẹ́lọ́hún fọlọ́ kó sàmójútó fún wa àbẹ́lọ́hún ọba ní ọlọ́dọọdán wa nínú ìlú ní mọ̀lẹ́bí lọ́kọ láya àmọ́ tó kálukú wa kájúyànjú kápò fún ọlọ́run ọba ọ̀pọ̀ wa ní náà nìkan náà ọlọ́run bá wo ìtàn lójú tóun sọ fún wa yìí ẹ rí níbẹ̀ ò là áyà ẹ rí àmì tọ́ka òye tó tọ́ka lórí agbára ọlọ́run kápá ọlọ́run ẹ̀tọ́ ọlọ́run òfin ọlọ́run ẹ mọ̀ rí wà á máa kẹ́ ná akísáró mímí ọlọ́run gbọ́dọ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn aláìní gbàgbọ́ ni bá a ti rí náà nìyí nínú ẹni rẹ̀ àti olùtí ẹ̀ àwọn èèyàn wọn ní tẹkinọ́lọ́jì rí wọn ní kinní kan ẹgbẹ́lẹ́gbẹ́ olùmọ̀ gbígbọ́n aláìní làákàyè ẹ̀dá kò kí lẹ́ni lásán kí abẹ́ ìjọba ilé ẹ̀ wọn èyí tó máa ń ròyìn tẹkinọ́lọ́jì wọn èyí dágbọ́ áfíríkà àtúkò síbẹ̀ èdè pariwo jẹ́ńsì jẹ́ńsì jẹ́ńsì àwọn aráàlú èkó jẹ́náfà làwọn ń pè sí jẹ́náfà ọ̀nà tí wọ́n ti kí ní tẹkinọ́lọ́jì modern devices síbẹ̀síbẹ̀ jẹ̀mọ́ àwọn ìṣẹ̀lẹ̀ a máa ṣẹlẹ̀ tó ju agbára wọn lọ tí wọn ò lè rí kọ̀tún àmọ́ ṣẹlẹ̀ láàrin wọn bẹ́ẹ̀ torí ẹ̀ gbọ́dọ̀ abẹ láfíríkà ẹ máa ń sọ pé dẹ́gbà ẹ pàṣípò kínní kan ní kì à a máa ṣe bá ṣe máa kí ni ẹgbẹ́ ṣe bá ṣe máa bá ṣe máa ṣe kí ni ọlọ́run máa ń bá yẹn nígbà corona virus ṣẹlẹ̀ gbogbo onígun mẹ́rẹ̀ ẹ̀rí bẹ́ẹ̀ ayé ẹ ẹ lockdown àwa ń gbọ́ àwọn èbó èbó èbó tá à gbọ́ rí <laughs> èbó tá à gbọ́ rí làwa ń gbọ́ ẹgbẹ́ àwọn èbó kù sí west lèèyàn ti kú jù west lèèyàn ti kú jù nílùú èbó lèèyàn ti kú jù ó tó stéèjì kan trump ní england àbí ẹ̀ eh, trump náà ló wà bẹ́ẹ̀ ẹ̀hẹ́n american president nígbà yẹn ni ah ó ní we exhausted our knowledge gbogbo táwọn mọ̀ nípa àwọn tó gbé sáfù ní ẹ̀sán náà ó ní we blow the imam <laughs> the pastor pé ní sọ́dọ̀ mi kí imam àti pastor kọ́ máa fi kúránà àti bible bẹ̀ lọ oho ẹ̀dẹ̀ mọ́ lọ́wọ́ agbára ọlọ́run tóbi gbogbo ń tẹ̀lé ní ní mís ọlọ́run bá dé jẹ̀mọ́ tó bá dé àṣẹ ọlọ́run ló múlẹ̀ o àṣẹ ọlọ́run ló múlẹ̀ kí láti ẹ̀mí kọ̀m̀pìẹ̀ táwọn àwọn tàná ní àwọn tàná ní wọ́n nímọ̀ nípa ètò tẹkinọ́lọ́jì ju àwa lọ òun náà là ń kà wọn àwọn ọ̀dọ́ tó wọlé ẹ́ àwọn ọ̀dọ́ àádùn àwọn ọ̀dọ́ tí wọ́n ń bẹ́ tí wọ́n ń káàf parapata wọ́n kọ́ ilé lálálálálá tí wọ́n kọ́ ilé nínú owó lẹ̀ nígbà tí o ti fi mail kò sí mọ́dá mi ní nọ́mbà náà lẹ́yìn tèmi náà develop òun lẹ gbé kalẹ̀ lẹ́nu náà lẹ́nu òun lẹ gbé foundation ìmọ̀ yín síbẹ̀síbẹ̀ gbogbo ẹ̀ pátápátá bọ́lá bá ṣe tọ́jà máa yóò pa ẹ̀ ní ọlọ́run náà fi ìdá àlẹ́kẹ̀lẹ̀ àáyá wọn náà ní eléyìí àmì ló yẹ kó jẹ́ fún yìí o ọmọ kẹ́hìnà sọ̀rọ̀ ọmọ mi ní òbí ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọn aláìnígbàgbọ́ ni wọ́n sọ̀rọ̀ ọlọ́run wọ́n iná rọ́bà kàlà wọ́n wá láàánú ìdùn ìyẹn kẹ́hìntì lọ́mọ dájú pé wọn ọlọ́run ọba olùdíjú lọ́lọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń gbọ́ náà nísìnyí náà bá ń wà táwọn tàná wù ọlọ́run náà ó borí yìí yóò borí wa náà. rahim ọmọ oníkẹlẹ ọlọ́run abẹ́lọ́run kọ́nà mọ́ṣẹ́ àdárí yìí wá kó ṣàmójúkúrò fún wa lọ́la àdẹ́kan ṣoṣo ọlọ́run insha Allah a máa tẹ̀síwájú nínú àgbéyẹ̀wò Suratul Shura abẹ́ Allah subhanahu wa ta'ala mannihi wa karamihi wa fadli wọ́n bẹ iṣẹ́ amúwá yìí kọ́nà kí lẹ́kùn ìmánì wa ó gbà ní ìjẹsí fọ́nìkálùkù wa lọ́la àdẹ́kan ṣoṣo ọlọ́run wa sallallahu ala والسلام عليكم ورحمة الله وبركاته